كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الحمد لله الذي خلق الموت والحياة لابتلاء عباده الصالحين والصالحين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run bá wa ọba àdá ọba tí ọ̀sẹ̀ wa kò dí àsìkò yìí pẹ̀lú àánú rẹ̀ àti pẹ̀lú agbára rẹ̀ tí wọ́n ṣe wá ní mùsùlùmí òdodo ọlọ́run tí wọ́n ṣe wá lẹ́ni tí ń tẹ̀lé súnnà anábúwa Muhammad sallallahu Alaihi Wasallam sallam ọlọ́run ọba tó ṣe báyìí fún wa ẹni kọ̀ọ̀kan wa apadà sí ibú àti tìgbà kọlọ́mọdé ọba ẹni kọ̀ọ̀kan wa mo kí àwọn bàbá wa imam الشيخ عبد الفتاح عبده الله تعالى ورعاه قال ما سبع صليكم دادعين قال ما فيني أسن الخاتمة أتبطن دادا قال ما سيني لما الجنة قال الطرفين قال ما سيبه فينك وكوانا mọ̀kí gbogbo àwọn jama central mosque ti àwà yìí nílùú Ìwó mọ̀kí gbogbo àwọn bàbá-bàbá àti gbogbo àwọn àlùfáà àtàwọn ìyá wa àti gbogbo àwọn sisters wa wípé àláfíà ọlọ́run àánú ọlọ́run kọ́ máa bẹ́ ní kọ̀ọ̀kan wa mú kí gbogbo àwọn àlùfáà tí wọ́n ń bẹ níkàlẹ̀ àti gbogbo àwa tá a jẹ́ ọmọlé kéwú ọbẹ̀rẹ̀ rí wọn àṣẹ́kọ̀ àti ọlọ́run ní kí kápàdé wọn ní lẹ́ni almarufu bi ibn raji abidahullahu ta'ala wara'a kọlọ́mà sàlékún dáadáa àti gbogbo àwọn àlùfáà tí àjọ wá ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa tí wọ́n ní kágbéyẹ̀wò nírọ̀lẹ́ yìí ọ̀rọ̀ tí ó lágbára púpọ̀ nù tó jẹ́ pé ẹnìkọ̀ọ̀kan wa a gbọ́dọ̀ máa jòkó níbi tí wọ́n bá ti ń sọ nítorí pé ilé ayé gẹ́gẹ́ bí omi òkun tọ́jẹ́ pé tẹ́ni bá ti bọ́ sínú ẹ̀ èèyàn ní farabalẹ̀ mọ́ yóò máa gbáyàn sọ́tún yóò máa gbáyàn sósì yóò máa tìyàn síwájú yóò máa tìyàn sẹ́yìn tẹ́rù ọmọ wa ba kálukú pé bó la ṣe fẹ́ dé èbúté bó la ṣe fẹ́ là kúrò níbi ìparun èbúté tí a ń lọ òun náà ni àlìjánná ọlọ nígbà tí wàá bára wa nílé ayé yóò wá fẹ́ nípọn díẹ̀ yóò lágbára díẹ̀ láti kólé ayé jọ tán nítorí pé bọ́ọ̀bá ti ń kó jọ nílé ayé bọ́ọ̀bá ti ń ní ti tẹ̀ ẹ́ lọ́wọ́ ó tún máa ronú míì ilé ayé wọn ni wọ́n máa ń lé níwọ̀n ilé bá ọlọ́run wá dá wa ayé yìí dá wa fún wa yìí pé gbogbo yín padà pa gbogbo yín lẹ padà kú ṣẹ́rí almautu ikú ẹ̀yọ miami wọ́n ní qadarun kataba Allahu ala bani adam ọlọ́wọ́n bá láti ṣe ní dandan fún gbogbo ọmọ nabi adam sawa'an kana musliman aw kafira bọ́yẹ̀ ẹni tó gbà fọ́lọ́hun tí ń sin ní o tó súnmọ́ abẹni tí ọtakòtọ̀ lọ́hun nítorí máa wọn nábí ọlọ́run tí wọ́n ti kú gbogbo àwọn fìràwọ́nà náà àwọn nàmúrúdù àwọn kọ́rúnà gbogbo wọn náà ti kú ikú yọ̀ọ̀yọ̀ wòlílẹ̀ kọ̀yọ̀ àfáàlẹ̀ àtọkùnrin àtobìnrin gbogbo ẹni bá ti wálé ayé yọ padà tán ọlọ́run sọ nínú ayà tọ́pọ̀ tí fi ń dá wa lójú wípé ẹ padà kú ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ń tọ́wọ̀ ní ayé yìí òun ni ó dá wa lójú kọ́dà ọ̀pọ̀lọpọ̀ ohun tó wà lọ́rùn náà tí wọ́n ní àpàdà débá kò dé lómìnà lójú àmọ́ kò sẹ́ni tí lójú nítorí pé bàbá rẹ̀ ti kú ìyá ẹ̀ ti kú àbúrò ẹ̀ ti kú ọmọ rẹ̀ ti kú ọ̀rẹ́ ẹ̀ ti kú ìyàwó ẹ̀ ti kú ti kú ọmọ pé ni òṣèkéni ni ọmọ ikú dájú bẹ́ẹ̀ lọ ni lọ́lọ́wọ́ bá wọ́nu ní al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim ya yá ayọ̀ alladhina amanu ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀wà ń bí o ittaqullaha haqqa tuqati ẹbẹ̀rù ọlọ́run ọba o bó ṣe yẹ kẹ́ ẹbẹ̀rù ẹ̀ ọwọ́ wọ́nu wa wala ọlọ́run bá aláà tó wá sọ ń tá gbọ́dọ̀ kú lélérí òun náà ní islam ìtumọ̀ ní pé ẹ gbọ́dọ̀ kú sínú bọ̀rìṣà ẹ gbọ́dọ̀ kú sínú ṣẹ̀ṣe ẹ gbọ́dọ̀ kú sínú ẹbọ ẹ gbọ́dọ̀ kú sínú christianity ẹ gbọ́dọ̀ kú sílé aláwo ẹ gbọ́dọ̀ kú sọ́dọ̀ àwọn adáfá ẹ gbọ́dọ̀ kú sọ́dọ̀ àwọn tí ó bìlífò kọ́lọ̀ ń bẹ ṣe láwọn tí ó gbà ń bẹ kèfèrí làwọn náà àìgbà tí ọlọ́wọ́n bá ń bẹ òun gan lọ́sọ wọ́n di kí ni kèfèrí ọlọ́run ní wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ mọ́kùn sínú islam ajẹ́ pé islam nìkan lọ́lọ́run retí lọ́dọ̀ wa ọlọ́run bá aláà àwọn bẹ̀ẹ́ kọ́dákun kọ́mọ́sẹ̀ ìṣàánú ẹnì kọ̀ọ̀kan wa islam tí ọlọ́run bá sì ní akú sínú èyí islam tá nábì mú wa ni islam rẹ̀ dẹ̀ ni ó ní bùkátà sí kéèyàn wá díẹ̀ torí islam ti di oríṣiríṣi lọ́dọ̀ tí wà ń lẹ̀ yorùbá ń bì bá a ṣe jòkó lẹ́yìn tọ́rọ ìsìn máa fẹ́ dà wá pọ̀ sí ẹ̀rì tí kálukú ọmọ sí tiẹ̀ àwọn kan ní báyìí làwọn fẹ́ ṣe tàwọn àwọn kan ní báyìí làwọn fẹ́ ṣe tàwọn ànábì kan náà wọ́n sì máa wa tíra kan náà ní tíra wa kò yẹ kí ìròrí wọn ó ṣe kí ni wọ́n yàtọ̀ kíbla kan náà là ń dájú kọ ìwé kan náà níwé wa títà kan náà wọ́n rán sí wa al-muallim al-kabir rasulullah sallallahu alayhi wa sallam àmọ́ torí pé bọ́lọ̀ ń ṣe rán àwọn ànábì ọlọ́run wá sílé ayé àṣetánì àtàwọn ọmọ rẹ̀ náà àwọn náà sinmi ó ti jẹ́ pé ọlọ́run bá ní walaqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut ọlọ́run ní gbogbo àwọn ànábì ọlọ́run tá ń kó wá sílé ayé yẹn níta ní kọ́ máa wá sí ni pé ká máa dáwọn èèyàn padà sọ́dọ̀ ọlọ́run kí wọ́n sì lé àwọn èèyàn kúrò lọ́dọ̀ tọ́gùtù kí náà gbọ́n tọ́gùtù jẹ́ náà Ibilis àtàwọn ọmọ rẹ̀ kullu ma yu'badu min ghayri Allah ọlọ́wọ́n bá aláwájú yẹ́ wa ó ní aynama takunu ọlọ́wọ́n bá ní gbogbo bí tọ́bá wù kẹwà yudrikumul mawt ikú ọwà bá yín bẹ̀ ikú yọ́wà sẹ́kíní yọ́wà ká yín má bẹ̀ walau kuntum àwọn òkò lékè kẹ́ẹ̀kọ́ ilé yẹn ga bó ṣe wù kí ọ̀gá tó gbogbo tó wù kẹ́ fi sọ́ra yín ọlọ́run bá ní kọ̀kápá kú ikú ọ̀wà abayín bẹ̀ kọ́dà bẹ́ẹ̀ tilẹ̀kùn mọ́rí òun ò nídìí kọ́kọ́rọ́ kó tó wọlé básìkò bá ti tó òtó nànù yọ́ bẹ́ẹ̀ lómi ní tọ́lẹ́tì yọ́ bẹ́ẹ̀ lómi níbi títí ń ṣègbọ̀nsẹ̀ lọ́wọ́ yọ́ bẹ́ẹ̀ lómi ní ti ń ka kuran lọ́wọ́ yọ́ bẹ́ẹ̀ lómi ní ti ń kírun lọ́wọ́ kọ́dà lómi mọ́ gbá bọ́ọ̀lù ààrẹ lómi tí wọ́n máa ṣe lọ́wọ́ yóò sì kú sílẹ̀ ẹlòmíràn wà nílẹ̀ ọtí yóò mutí yóò sì kú síbẹ̀ àtibọ̀tán bú kọ́lọ́mọ́ fi sàdáwò fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́run tó sọ́dún ayà mi ó ní kul innal mawta allati tafirruna minhu fa innahu mulaqikum ọlọ́run ní sẹ́rí kútẹ̀ ń sá fún yẹn ẹ má wulẹ̀ sá tásìkò bá ti tó fún rẹ̀ ní ọ̀wà báyìí ẹ wá yàtà kọ́kọ́ ẹ wá yàtà kejì ọlọ́run yudrikumul mawt yóò lè yín bá bẹ́ẹ̀ máa ń sá lọ bá yóò sì bá ọlọ́run wá ní ẹ má wulẹ̀ wá sá ẹ̀rìn Eh, ọlọ́run nítorí pé tẹ̀ bẹ́ẹ̀ sí ń sá lọ sísáwọn ní kẹ́ mọ́ kó yọ́kàn pàdé yín ibi ẹ sá lọ yín náà lẹ́kù sí tó sì jẹ́ pé ibi tá a kù sí ìdí ọ̀sẹ̀ sábà bí ikú wa àsìkò tá a kú ìgbà tá a iye ọdún tá lò láyé tá fi kú kò ká máa rò ó púpọ̀ nítorí ká máa rò ní pé kí láàkù lé lérí ní téèyàn bá wá ń ṣe téèyàn bá ń ṣe ní gbogbo ìgbà ẹni tí ń kírun ẹni tí ń gbààwẹ̀ ẹni tí ń ṣe sàárà ẹni tí ń tọrẹ ẹni tí ń dìde lóru níjọ́ kẹfà kú náà yóò kú sí ìbádà ni ẹni tí ó sì túbá tí ń ṣẹ̀ níjọ́ tí kò bá dé ní yọkà amákinni yọkà amérí ẹ̀ṣẹ̀ ni kọlọmọsà fẹ́ ní kankan wa ní tawbatun nasuha ẹ̀yọ́ mayami al-mautu azimun wa ma ba'da al-mauti wọ́n ní ikú wọ́n ní ikú ọlágbára gan ikú ọwọlé bá alágbára alágbára ẹni tí wọ́n máa jà táwọn yóò máa bìlà ipe bọ́bá ti débì kan a ò nìkan náà ni ó ikú sì sọ́dọ̀lẹ̀ àfágbà àfágbà tí ń ṣe wá sí káàkiri ayé ẹ gbọ́ pé wọ́n lọ́nà wọ́n gbé kọ́kọ́ lọ́rùn yẹn wọ́n gbé lọ sàárè yẹn tó náà nìyẹn lọ́wọ́ àánú yẹpẹ̀yẹ wọ́n lọ́nà nìyẹn ó ti lọ náà nìyẹn gbogbo àwọn tí wọ́n darí ayé ní àwọn èèyàn ńláńláńlá ọlọ́run bá ó fi kú ó fi sọ̀gá lé wọn lérí wọ́n ní ikú gangan òun gan kò yẹ ká máa bẹ̀rù bí ìbá jẹ́ pé kí ló kù lẹ́yìn ikú ní lẹ́yìn ikú yẹn òun náà ni àlìjàzá ẹ̀san ẹ̀san ló kù lẹ́yìn ikú ẹ̀san lérí tẹ́nìkọ̀ọ̀kan ṣe nílé ayé ní dáadáa àbí láburú ọlọ́run bá ní kullu nafsin dha'iqatul maut ọlọ́run bá ní gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ní padà kú wa innama tuwaffawna ujurakum yawmal qiyamah ọlọ́run ọba ní gbogbo yín láàfún yín ní ẹ̀san iṣẹ́ tẹ́ ṣe ẹ̀hẹ́n ujurakum asàn yín lẹ́san tẹ́ ṣe a jẹ́ pé lẹ́yìn ikú kí lọ́kàn jama ẹ̀san ló kù bẹ́ẹ̀ bá wọ́n pé irú ẹ̀san wo ni wọ́n san òun ìwọ náà yẹ kó ti máa dájọ́ ara rẹ kó tó kò láyé ipé a bọ́ bá kú nísìnyí ní tó ń ṣe lọ́wọ́ yìí náà òun náà ni ó jẹ ọmọ irú ẹ̀san tó fẹ́ gbà ní ọ̀dọ̀ ọlọ́run ló ti jẹ́ pé àwọn ìjókòó báyìí àwọn ẹ̀ṣà ọlọ́run lọ́lọ́run máa ń pè dá síbẹ̀ irú ìjókòó báyìí àwọn àfọwọ́ráyè rẹ̀ mọ́ àníjòkó tá a ti rówó lówó láti ọjọ́ yìí láti ibi ọgọ́rùn ọdún tàbí wọ́n gbowó yẹn àwọn kan wọ́n sí mọ́sálásí láwọn alájì wọ́n sì múlẹ̀ kí awo wá a sì mọ̀ pé lágbájá yìí ó sì ṣe òsàdílé ìyá rẹ̀ ó sì ṣe tán yóò sì lóun fẹ́ kó mọ àwọn afọ́ sì yọjú síbẹ̀ kí làwọn wájà wọn àwọn wáyé àwájú àlìjánà nù ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó wa ìdí ìbàjẹ́ ni wọ́n náwó sí lẹ́yìn ó gbé owó odidi owó owó ńlá wọ́n sì máa ṣe lófò ọlọ́run tó wá sàwá tó sàwá tó sànú wa ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́jẹ́ ara padà sí wọ́n bá yọ ọkùnrin náà kúrò lọ́rùn ẹ̀ zóòzè wọ́n yọ ọkùnrin lọ́rùn ẹ̀ kọ̀ wá wọ náà wọ́n wò dìkílẹ̀ àlìjánná ta tí wọ́n wá padà wá fi sínú àlìjánná ẹ rí i pé méjèèjì oyè wọ́n ṣe é fún ni wọ́n yọkùn náà kò ní ọrùn rẹ̀ wọ́n wá fi sínú àlìjánná. ọlọ́run bá ní fákọ̀dì ọlọ́run bá ní ẹni ìyẹn òun nìkan ló bọ́ òun ló bọ́ lọ́wọ́ ìyà òun nìkan òun ló jèrè abẹ́lọ́ nínú àánú rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọba aláàkọ́mọ́sà yìí okùn náà kò lọ́rùn ẹnìkọ̀ọ̀kan wa abẹ́lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà yìí fi àánú rẹ̀ bá wa lò kọ́ wa fúra sínú àlìjànnà rẹ̀ níta ń gbọ́yé nínú ááyà yìí òun náà ni pé èèyàn ò lè dáwà àlìjànnà àfikọ́jẹ́ pẹ́lú ọba ló ni ọlọ́run ọba ló fi sínú àlìjẹ́ndà nígbà gbọ́ yé nínú àyà yìí òun náà ni pé kálukú náà ni ó máa ṣiṣẹ́ iná ọlọ́run ọba aláàní kí ẹni tó bá wù sínú náà rẹ̀ fọmọ́nsọ́ sí àní náà ọlọ́run bá ní ẹni tí wọ́n bá ti bọ́kùn náà kú lọ́rùn tiẹ̀ lọ́rùn wà ó dì sílẹ̀ àlìjẹ́ndà tá fòun sínú àlìjẹ́ndà fákọ̀tì fáàsì òun gan lọ́lá sí yọrí a jẹ́ pé gbogbo wa ìta máa lé àṣeyọrí tó ga jù tí ò sí àṣeyọrí míì lẹ́yìn ẹ̀ òun náà ni kéèyàn jáde láyé kó sì dọ́mọ àlìjánà téèyàn bá ti wà àlìjánà gbogbo téèyàn ṣe lé ayé yìí yàn láṣeyọrí lérí ẹ̀ tó dá àlìjánà gangan ní ilé ìsinmi ṣe nílé ayé yìí ní ilé wàhálà ilé ìdààmú ni àwa bẹ́lọ̀ kó fi àlìjánà náà kó fi ṣe ibùsùn mi fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run bá ní wa mal hayatud dunya illa mata'ul ghurur ọlọ́run bá ní iṣẹ́ rílé ayé ìtẹ̀wà yìí ọlọ́run bá ní kò jẹ́ nǹkan kan bí ó bá jẹ́ pé ẹ̀tàn lásán mọ̀tá ìgbádùn al-ghurur tó jẹ́ pé yọ́kàn máa tàn yín ẹ̀tùbá ẹ̀tùbá ẹ̀tùbá títí kò fi èèyàn ní túbá mọ́ áfilẹ̀ áfilẹ̀ áfilẹ̀ gbókùbá kùsì ẹ̀rẹ̀ kálukú tara lẹ́yìn ọ̀sẹ̀ kan lẹ́yìn ọ̀sẹ̀ méjì kọjá máa àti tó padà sí ibi tá à ń ṣe ọlọ́run ní ilé ayé yìí yọ́kàn máa tàn yín ni o kò sẹ́nìkan tó rí ilé ayé tó wá rí tó wá rí orí ilé ayé wá rí ilé ayé tán tó bá lọ fẹ́ máa kọ́lé lójoojúmọ́ lọ́wọ́ máa wo òkè tí wọ́n ti ń wo òkè sẹ́wọ̀n pé òkè òkè pọ̀ lẹ́yìn òkè <laughs> wọ́n bá ti wò kán tán ẹ ó ti wò mí ó ti wò mí ó ti wò mí ìgbà tó bá fi wo gbogbo òkè tó wà lókè bí mẹ́ẹ̀ẹ́dógún ládùúgbò yàbí ń lu yín màláìka kú ọba kan lẹ̀kùn pétó wọ́n lásìkò ti tó bọ́bá ra mọ́tò kan sì gbà tó fi di ọ̀sẹ̀ mẹ́ta ó tún rí mi ọba tún rà yẹn ó tún rí mi ìṣẹ̀sọ́ wa kó mọ́tò one hundred sínú ọgbà ni lọ́wọ́ ajá tí yẹn jáde tí wọ́n wò pé èwo ni gùn ó wọ bí ó tún jáde ó tún wọ bí ó tún jáde àníkélódé pẹ̀lúkù tí mà í di ogun bẹ́ẹ̀ bá ra aṣọ aṣọ pọ̀ lẹ́yìn aṣọ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ìgbádùn ayé wọn ò ní ká má gbádùn láyé ọlọ́run bá aláà kò ní ká má jẹun tó dáa kò ní ká má wọ̀n tó dáa kò ní ká má gun tó dáa kò ní ká má kàn tó dáa àmọ́ gbogbo tí ọlọ́run ṣe fún wa yìí kọ́ má di wa lọ́wọ́ láti wọ àlìjáná ọlọ́ ló fi ní huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'a ọlọ́run bá ní gbogbo tó wà ní ayé yìí ọlọ́run ní ayé ni mo dá fún ẹ má lò ẹ má fi gbádùn àmọ́ ọmọdé yìí fún kí ni wa ma khalaqtu al jinna wal insa illa liya'budun ẹ̀sìn ni mo torí ẹ̀dẹ́yìn gbogbo tí ìbá dìmú lé ayé tí bá ti ń dìyàn lọ́wọ́ láti ṣẹ̀sìn ọlọ́run ọ̀kẹ́ èèyàn mọ́ o ọlọ́run ọba aláàbínú sí yẹn ni o gbogbo tí ìbá dìmú lé ayé tó wá jẹ́ pé nǹkan yẹn ràn yàn lọ́wọ́ láti bẹ̀rù ọlọ́run yẹn ràn yàn lọ́wọ́ láti máa ṣẹ̀sìn adé pé eléyìí gangan nìkẹ́ látọ̀dọ̀ ọlọ́run torí pé ntọ́lọ́n kẹ́ onídàáni tọ́lọ́n bá fi sálì jẹ́nà ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́sá fi wá síbẹ̀ al-hayatul barzakhiya ẹ̀yọ́ máa yá mi náà ṣe rí ìṣẹ̀mí yìí òun ló kù tàbá ti dákẹ́ àwa wà ń bẹ̀ títí tọ́lọ́run fi payé rẹ̀ tọ́lọ́run bá wá payé rẹ̀ tán àwa dìde sí ardul mahshar ardul mahshar òun náà ni gbàgede ibi tọ́lọ́run ti dájọ́ kó tó dijọ́ yẹn gbogbo ẹni tó ti kú pátá àwa nínú alihayatul barisakhiya ni náà máa ní barisakun wọ́n wà ní barisakun gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n ti kún sí wọ́n bẹ ní barisakun gbogbo àwọn sahaba wọ́n bẹ ní barisakun gbogbo àwọn imam mẹ́rẹ̀ẹ̀rin wọ́n wà ní barisakun gbogbo àwọn àfẹ́sì kọ́rùnà àti hamana àti àwọn nàmúrúdù àwọn fẹ̀rẹ̀ àwọn náà gbọ́dọ̀ àwọn náà wà àwọn náà wà ní bàrìsáfù àmọ́ bàrìsáfù kálukú yàtọ̀ síra wọ̀ tába ti kú lé ayé ìsẹ̀mí bàrìsáfù lọ́kàn àlàyàtọ̀ bàrìsáfìyà wọ́n ní bìdáyàtọ̀ nàìmí lè àlè ìmán gbogbo àwọn tó bá ní ìmán tí wọ́n ti ṣiṣẹ́ rí yóò máa jẹ́ ìbẹ̀rẹ̀ ìgbádùn fún wọn wọ́n máa gbádùn bẹ́ẹ̀ ìgbádùn tí wọ́n gbà yẹn wọ́n ṣe ń gbà yẹn tọ́lọ̀ bá wá padà wá gbé wa dìde ọlọ́run sọ wá fi wọ́n sínú gbádùn tó jù yìí tí wọ́n gbà yẹn lọ alhayatul barsakhiya yìí wọ́n ní bidayatul azabi ilẹ̀ alẹ́ shirki wal ma'asi yóò jẹ́ ìbẹ̀rẹ̀ ìyà fún àwọn ẹlẹ́bọ àtàwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n ní gbogbo ìyà tí wọ́n jẹ títí tá yóò fi parẹ́ yìí wọ́n máa jẹ ń bẹ̀ báyìí bá parẹ́ tán tọ́rọ̀ bá gbé wa dìde wọ́n wá rí pé ìyà tó kù tí wọ́n jẹ ó jù tí wọ́n jẹ bọ̀ ó jù lọ kọ́lọ́mọ́ fi asúnà àwọn ẹni yàrá ọlọ́run sọ̀nà ayà kan ní Kùránì ọlọ́run ni wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwata ọlọ́run bá ní ẹ má máa ro ẹ má rò gbogbo àwọn tó kú sójú ogun ẹ̀sìn òkú ni wọ́n o bal ahya wọ́n ń sẹ̀mí nìkà àmọ́ o inda rabbihim lọ́dọ̀ ọlọ́run ọba wọn ní hayatul barzakhiya yursakun tó jẹ́ pé wọ́n gbádùn bẹ́ẹ̀ yursakun ay yatamatta'un wọ́n gbádùn ẹ̀mí wọ́n gbádùn wọ́n wà gbádùn bẹ́ẹ̀ fàájí títà yóò fi parẹ́ ìdí òlàmọ̀dá yóò parẹ́ jọmọ́ kò sẹ́ni tó mọ̀ lẹ́yìn ọlọ́ wọ́n níbẹ̀ ni àwọn nǹkan bẹ tẹ́jẹ́ pé àwọn ẹlẹ́bọ̀ làwọn ẹlẹ́ṣẹ̀ làwọn wọ́n bọ̀ ìṣàkú àwọn tá a wí yìí wọn ò ṣe Islam tó fi jáde láyé wọ́n láwọn ọlọ́run ròyìn àwọn náà ó ní anáàrò yóò ọ̀rọ̀ dúnà àlẹ́ ha òdó wọn wà àṣìyà ọlọ́run ọba ní àwọn ọlọ́run ọba a wọn láàárọ̀ òdó wa wà àṣìyà a wọn rọ̀lẹ́ wa yawma taqumu sa'a tọ́ba wá dìgbà tí àwa palẹ̀ ayé rẹ̀ tọ́ba wá dìgbà tá a palẹ̀ ayé rẹ̀ tá a gbé wọn dìde adékòló àlà fìràwọ́nà aṣọ́dàlà azab àti àwọn sọ fáwọn ará alẹ́ fìràwọ́nà pé ọyẹ́ ẹ̀ma lọ lè jẹ ìyà èyí tó le ju èyí tẹ̀ ń jẹ bọ̀ lọ èwo ni wọ́n ń jẹ bọ̀ tẹ́lẹ̀ jẹ́ma sáré ìyà sáré ni wọ́n pè ní àlàyé àtúlbàrṣàkìyà ìgbádùn nù sáré ni wọ́n pè ní àlàyé àtúlbàrṣàkìyà tó bá ní kí ló kàn lẹ́yìn ikú sàárè lọ́kàn sórí sàárè yẹn ìmọ̀ ẹ̀yẹ̀kú na rọ́ọ̀dọ́ta mìíràn janna àwọn òfuratan min hófarin náà inú kọ́ jẹ́ ààyè tó jẹ́ pé ẹ máa gbádùn bẹ́ẹ̀ lọ́n fún wa ní àyà méjì sí àyà alákọ̀ọ́kọ́ yín sọ̀rọ̀ àwọn ẹni rí wípé ẹ̀kan rò pé wọ́n kú ni o wọ́n ń gbádùn o ọlọ́mọsá ìfàwọ́ náà sínú wọn àyà ẹlẹ́kejì ó ṣàlàyé pé àwọn nǹkan bẹ tí wọ́n ń dáná yá láàárọ̀ tí wọ́n ń dáná yá nírọ̀lẹ́ wọ́n mọ̀ wá bá lọ bẹ́ẹ̀ tọ́bọ́ wá dìgbà táyé parẹ́ táwa gbé wọn dìde àṣà wàá fi wọ́n sínú ná tó ju èyí tí wọ́n ṣe kíni èyí tí wọ́n ń fara kí tẹ́lẹ̀ lọ a jẹ́ pé ìyà ó wà ní bàdìsákù fáwọn ẹlẹ́bọ Fìràwọn náà kí ló ṣe tó fi wà ní bàdìsákù níbi wọ́n ti ń jẹ yà ó ní àná rọ̀ bukú mọ́l àlà ó lè mi ní ọlọ́run ọba ìdá àròbòbìyà ẹni bá ti pèrè lọ́lọ́run ilé ìdíyà ní bàdìsákù rí gbogbo ẹni tó bá ti tẹ̀lé ṣètọ́hùn ilé jìyà nínú bọ̀dùsákù ni gbogbo ẹni bá ti ṣe Islam ilé jìyà nínú bọ̀dùsákù ni sàárè tó dákẹ́ rọ́rọ́ táà ń lọ lẹ́gbẹ̀rẹ̀ yẹn kọ̀ dákẹ́ bẹ́ẹ̀ o nǹkan ṣẹlẹ̀ o ànábì kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn sàárè méjì kan ànábì ní yọ àzàbáni ọmọ yọ àzàbáni fi kẹbìrì wọ́n jẹ wọ́n yà lọ́wọ́ báyìí o àmọ́ ní wọ́n jẹ wọ́n yà lélẹ́rí kìí ṣe nǹkan tẹ́ rò kó tóbi àwọn nǹkan tẹ́ fojú ó tóbi àmọ́ ẹ fojú kéré ẹ̀ kílá alákọ̀ọ́kọ́ yẹ́mùsí bíi nàmíma òun máa ń sọ fúnfún káàkiri àdúgbò ìmọ̀ lọ lè lè rí èèyàn méjì papọ̀ ànábì ni wọ́n jẹ́ yà lọ nínú sàárè tó ní tó ṣe ẹlẹ́ẹ̀kejì láàyè stẹ́ǹsì òmìnir bọ́ọ̀l tó bá tọ̀ tán kì í tábà òfin wáyá láàyè stẹ́ǹsì òmìnir bọ́ọ̀l ìmọ̀ ń tọ̀ bí táwọn èèyàn ti máa ń rí yọ́mọ tọ̀ bọ́bá gbójú báyìí ọmọ owó ọmọ wo òhun ọmọ yẹ́ irú àwọn tọ́lẹ̀tì ni àwọn kèfèrí ni wọ́n máa kọ́rù ẹ̀ àwọn tàbá ní mọ́sálásí wa ká lè tún jẹ ó sì kéré parí fi gáàpù kan fi sekí ni fi dẹmàkétì máa ṣe tẹ̀ ní lọ́tọ̀ọ̀tọ̀ torí pé nígbọ̀rọ̀ wá rí báyìí kí ni kalẹ̀ máa wá táàbí ní jìyà sáré nǹkan méjì náà lálẹ́ mójútó al-iman wal-amalu salih kẹ́ni kọ̀ọ̀kan wa ká lè wo ìmánì wá sí ọlọ́run ìgbàgbọ́ ènìyàn òfin ní jẹ̀yẹnu sáré ẹlẹ́ẹ̀kejì òun náà ni iṣẹ́ rí bọ́lọ̀ bá ti sàánúyàn téèyàn bá ti bọ́ nínú ọjàgà méjèèjì yẹn ọlọ́run ó sàánúyàn nínú sáré lẹ́yìn náà ìyẹn wà lọ́lẹ́wà jẹ́nà pẹ̀lú àánú ọlọ́run ọlọ́run bàbá kan yẹ́ dìjú lè kọ́ ọ̀rọ̀ bí i fàdíyà àmàlà sọ́ọ̀lẹ̀ ọlọ́run bá ní gbogbo ẹni tó bá fẹ́ pàdé ọlọ́run dáadáa kọ́ yá máa ṣiṣẹ́ rẹ̀ kí ni wọ́n sọ lẹ́yìn mi wọ́n ní tó ń ṣe lọ́wọ́ yìí náà wọ́n máa sọ lẹ́yìn sọmọ pé àṣírí rògbò ní tó ń ṣe lọ́wọ́ yìí òun náà ni wọ́n máa sọ ní ẹ̀yìn rẹ̀ ọlọ́run lẹ́ni tí ó fẹ́ pàdé ọlọ́run dáadáa kọ́ máa ṣiṣẹ́ rẹ̀ ọwọ́ àfi kan sí wọ́n ní wàlá yushrik wàlá yushrik bí ibadati rabbihi ahada àmọ́ o bó ṣe òkú ṣiṣẹ́ rẹ tó kọ́ mọ́ ṣẹbọ o nítorí wọn ni pé tó bá ṣẹbọ iṣẹ́ rẹ yẹn ò ní wúlò fún un ẹlẹ́bọ tí ń bòyàn lómi ẹlẹ́bọ tí ń fòyàn lásọ ẹlẹ́bọ tí ń fòyàn lówó ẹlẹ́bọ tí ń sokùn ẹbí pọ̀ ẹlẹ́bọ tó jẹ́ pé ẹlẹ́bọ ni ìsìn wa máa ń dásí ọ̀rọ̀ lù ìmọ̀ ṣàkíyèsí ìmọ̀ ṣàkólé kan lérí ọ̀rọ̀ àwọn èèyàn ó dásí yàrá ti bàbá rẹ̀ àwọn èèyàn ṣeré lábẹ́ ọ̀dálẹ̀ kólẹ̀ rẹpẹtẹ àwọn èèyàn jáde lẹ́gbẹ̀rún lẹ́gbẹ̀rún ó níjọ ṣẹ́rí gbogbo dáadáa tó ṣe yẹn ó ṣe wàhálà lérí kéwú tó bá ti kú kò ní bá kankan nínú fáìlẹ̀ ọlọ́ni làyín dá ṣọ́rákítá làyá àbàtọ́ ná àmàlùkà ọlọ́run tó bá ṣe bọ́ gbogbo ṣẹ́rí rẹ tó ṣe ẹ̀bọ́ sì bàjẹ́ kí ni wọ́n ń pè lẹ́bọ̀ kágbẹ́bọ̀ lérí ta mẹ́ta ilà wá gbà pé ẹbọ ni ààrẹ ẹbọ náà ni ó kùrùbáàni ni wọ́n pè kùrùbáàni ẹni tí ń sin gbẹ́lẹ́kí ní ṣe jẹ́mọ́ ẹ̀dá mi lọ́wọ́ ẹ̀dá kù ẹbọ ní ṣe ẹni tí ń sòkùn tajà kí ní ṣe jẹ́mọ́ ẹbọ ní ṣe ẹni tó sọ̀kan mọ́dì kí ní ṣe jẹ́mọ́ ẹbọ ní ṣe ẹni tí ń yẹ̀pẹ̀ kí ní ṣe jẹ́mọ́ ẹbọ ní ṣe ọlọ́run ìdàmọ̀lẹ́gẹ́ ìbò lè láà ọlọ́run bá ní kọ̀kọ̀ òun nìkan lòun ní ọ̀ ọlọ́run lòun mọ́ tọpamọ́ tọ́ta aláàláhù pé a mọ̀ yòṣìkún ọlọ́run bá ní sẹ ẹfẹ́ bá mi kẹ́gbẹ́ bí kọ̀kọ̀ ni èmi nìkan mọ́ mọ́ ẹni tí fi nǹkan kọ́lé kí ní ṣe jama ẹbọ ẹni tí rìn kan mọ́lẹ̀ kí ní ṣe jama ẹbọ torí tí wọ́n pè lẹ́bọ̀ ni pé já àlù ṣẹ̀ríkì lillah fi mọ̀ wọ̀ mìíràn sọ ìṣìlá gbogbo kan tá a mọ̀ ẹni rò bukọ wálé ń sèjàmá tó lọ́n fẹ́ fi sògùn owó ẹ̀gbìn tí sọ ni pé òun fẹ́ kó bukọ sọ̀hún dolówó ẹni ràdàbà tó fẹ́ fi sògùn sọ èyí tí sọ ni pé òun fẹ́ kádàbọ̀ sọ̀hún tàbá wá gbé wọnú ìsìlámù tá nàbí mú wa kí láàmú pé ẹ̀bọ̀n ọlọ́ni wà qala rabbukum ud'uni astajib lakum ọlọ́run ẹ pè mí gbogbo tẹ́ bá ń fẹ́ ẹ ọ̀hún á pé ọlọ́run mọ́ ọ̀hún á lọ lè bá ẹ̀dá ọlọ́run ọ̀hún mọ̀ pé kìrìẹ́tọ̀ ojú kìrìẹ́sàn lọ kìrìẹ́tọ̀ làlá alìkálẹ́kù gbogbo tó kù nítọ́lọ̀ dáni alìkálẹ́kù bá yìí náà alìkálẹ́kì wọn lọ́lọ́ wà lọ́tọ̀ báyìí gbogbo tó kù pátá ọ wà lọ́tọ̀ ló sì lé sàkàbẹ́tì lè hí ṣe ọlọ́run bá ní kankan báyìí kò dàbí òun ọlọ́ ẹja fẹ́ bọ́lẹ̀ o ètò kù lẹ́yìn ikú onáníyà fẹ́lẹ́ bọ̀ ẹja dínmàdùá tí wọ́n bá bá oògùn kan lọ́wọ́ mùsùlùmí oògùn òwòsàn ní ọ̀jẹ́ bí oògùn orí fífọ́ inú rúnrún oògùn làpálàpá jẹ̀díjẹ̀dí eléyìí ń da ọlọ́run gan lọ́kọ́ ní á lò ó ní fi ìṣèfà olè nas ọlọ́run ní ẹ máa ń lá oyin ọlọ́run ní ìwòsàn bẹ́ẹ̀ ta ló fi ìwòsàn sínú oyin ta ló ní á oyin tọ́ ajẹ́gbọ́lọ̀ gan lọ́kọ́kọ́ fún wa ní ìyọ̀ǹda pé ẹ máa lo oògùn ìwòsàn àmọ́ oògùn ẹbọ ọlọ́run bá ní wala yushriku bi ibadati rabbihi ahada ẹni bá fẹ́ kú dáadáa ìbádà tó bá yẹ ká fún ọlọ́run la yushriku ahadan bi ibadati rabbihi kò gbọ́dọ̀ mẹ́lòmíì kó tó wá fi ṣẹ́gbẹ̀rẹ̀ kó tó máa fún ẹnìyẹn náà nítọ́ yẹ kó fún ọlọ́run eléyìí bá ti kílẹ̀ sí wa èèyàn ti ní àtibọ̀tán dáadáa pẹ̀lú yọ̀ǹda ọlọ́ gbogbo ṣẹ́tà wa ń ṣe ìpátá àmọ́ wa béèrè àna ọlọ́run ọba kù ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà sí wa lọ́mọ àlìjẹ́nnà kọ́lọ́mọ́sà wa lẹ́yìn lọ́mọ àná tí wọ́n ní kí lọ́kàn lẹ́yìn ikú òun náà ni sàárè sàárè yẹn ọ̀nà méjì ló pín sí àwọn kan dààmú àwọn kan gbádùn àwọn tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n ń ṣiṣẹ́ bọ́ tí wọ́n ń ṣiṣẹ́ rí ọlọ́wọ́n bá aláwọ̀ ṣe kí ni yọ́ máa kẹ́ wọn bẹ̀ ṣe láwọn tí wọ́n ṣiṣẹ́ rí táwọn ṣẹbọ tí wọ́n ò túbá iṣẹ́ rí tí wọ́n ṣe yẹn kò ní bá wọn wọ sàárè yìí nítorí pé ẹbọ yẹn ti bá ṣẹ́ rẹ̀ yẹn jẹ́ ká tó kù ní ilé ayé àwọn ìyẹn tẹ́ bá ti kù nílé ayé àwọn lọ lè wọná gbére wọ́n kọ́kọ́ jìyà sàárè lẹ́yìn náà wọ́n sàwálè lè wọná gbére kọ́lọ́mọ́síwá lọ́mọ náà o mímọ̀ yẹn tẹ́fọ̀ bí ilmọ̀ yìí àwọn òkú wa tí wọ́n wá ń kú tí wọ́n ń lọ yìí àwọn nǹkan wo ni yóò máa ṣàǹfààní fún wa kí làwọn ojúṣe wa fáwọn òkú wa bàbá rẹ ti lọ ó wà ní bàdìsáhù ìyá rẹ ti lọ ó wà ní bàdìsákù ìyàwó ẹ̀ ti lọ ẹlòmíì ọmọ ti fi kú sàgbẹ́ ọ̀rẹ́ rẹ̀ ti lọ kí ni ojúṣe ọ̀gá rẹ̀ tó ṣe wàhálà tó kọ lẹ́kọ̀ọ́ àfáà rẹ̀ tó kọ ń kí wọ́n ti lọ kí ni ojúṣe àwa tá kù fáwọn tó ti kú wọ́n ní tẹ́nìkan bá ti dákẹ́ láàrin wa wọ́n ní ojúṣe wa òun náà ni pé kábò láṣìírí ká ló lè wẹ̀ káfàṣọ sí la tó bá jẹ́ mùsùlùmí tó bá jẹ́ kèfèrí ńkọ́ àníwẹ̀ láyò kẹsàlì wala yukafan wala yusalla alayhi wala yuqbaru fi maqabir almuslimin tó bá ti jẹ́ kẹfẹ̀rí lọ bá kú ìbájẹ́ ìyá rẹ̀ ìbájẹ́ bàbá rẹ̀ ìbájẹ́ ìyàwó ìbájẹ́ ọkọ̀ ìbájẹ́ àfà rẹ̀ tó láyé mọ́ ilẹ̀ mọ́mù tí ń kú sípò kẹfẹ̀rí ilẹ̀ Yorùbá fún rẹ̀ lọ́sọ lérí mímbà rí ó láwọn ṣe gbé awó wọ́n náà wákan wọ̀ wẹ́gbẹ́ kan wọ̀ èyí ni kò nílì ká máa tó bá ti ní bàbá mọ́mù kú kẹsẹ́ tí ó débẹ̀ bàbá rẹ̀ kú ó kú sínú ṣọ́ọ̀ṣì Christianity ní ṣe ẹ̀kan yìí sínú koto ní nígbà tí Abu Talib gun ebi Ali lọ lè bá anabi ó ní ìrà anabi òun ló tún kàn báyìí anabi ní tọ́kàn náà ni pé ya Ali wari abas lọ lè bo bàbá ìmọ̀lẹ̀ lókun kò sí nǹkan kan mọ́ anabi ò pàṣẹ kan wẹ̀ wọ́n sí la lọ lè bo mọ́lẹ̀ lànàbì sọ kọ́ mọ́ bá márùn bí kẹfẹ́ bá kúnú ẹbí tàbá rẹ ni tí ó sìn inú àwọn yòókù rẹ̀ tẹ́jọ́ ń ṣẹgbẹ́ àwọn tẹ́jọ́ ń ṣẹgbẹ́ mùlẹ̀ tẹ́jọ́ ń ṣe OPC Yorùbá nation tí wọ́n jọ ń kó ẹ̀gbẹ́dọ̀dẹ sí ara bọ́kàn bá ti kúnnú wọn àníríbẹ̀ ọlọ́run wala tusalli ala ahadin minhum mata abada wala taqum ala qabrihi ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ ṣàdúrà fẹ́ nìkan nínú àwọn tó bá ti kú sínú ẹ̀sìn mi ẹ ti gbọ́dọ̀ dúró etí sàárè wọn ẹ gbọ́dọ̀ kí ni sún wọn lá ẹ gbọ́dọ̀ ṣàdúrà fún wọn ọkàn lọ lè kí wọ́n lé wọn pé wọ́n kó ara kù bó bá sì débẹ̀ ó ní ọlọ́run ó fi wọ́n sáàyè wọn ó ṣàdúrà fáwọn ọmọ rẹ̀ kọ́lọ́wọ́n jí wọ́n mọ̀nà àwọn ìyàwó rẹ̀ kọ́lọ́wọ́n kọ́ jí wọ́n mọ̀nà ó ṣàdúrà fáwọn amẹ́ni tó ti kú kò jẹ́ ọládùá mọ́ bọ́n mi ti ṣe ń lọ yẹ kò ní rọ́lọ́hún kálá innahum àrọ́bì yawma idhin lam hajubun ọlọ́run bá ní gbogbo àwọn kèfèrí kò sí ìjó orí èmi ọlọ́run nínú gbàdùn tó wà lálẹ́ jẹ́nà tí ọlọ́mọsá fi mílíọ̀nù sínú wọn kọ́lọ́n fi wọ́n náà sínú wọn àmọ́ ní ayé ń bí bí sẹ́wọ̀n kan bá lọ́n rọ́lọ́ ẹ̀rọ nípa o ọlọ́ni látò lè rí kúrò absar wọ́n wà yòdè rí kúrò absar ọlọ́run bá ní kò sí ojú tó lè rí ọlọ́run àmọ́ ọlọ́run bá ń rí gbogbo ojú ṣẹwárí ẹni tó bá jẹ́ mùsùlùmí tẹ bá ti wẹ̀ tán tẹ fasọ ṣe látán èyí tó kù ọyẹ òun náà ni pé kẹ wá pérò kẹ kírun sí la ṣe rí èrò èrò èrò ká pèrò kérò pọ̀ ojúṣe wa ni fáwọn bàbá wa táwọn bàbá wa bá ti dákẹ́ wọ́n náà sọ fáwọn ọmọ rẹ̀ pé tàyí máa o mo lè dákẹ́ ẹ pèrò kọ́pọ̀ o ẹ wá àwọn tí wọ́n ní ìmánì ní ẹsẹ̀ kí ni ní ẹ pè torí ẹni tí ò ní ìmánì oye àdúrà rẹ̀ ò ní gbà tẹ́lẹ̀ ló sì jẹ́ pé wọ́n wo fi tọ́mọ rìn sí ó wo àwọn ọ̀rẹ́ tó ní ó sì wo àwọn ìjọ tí tọ́mọ sí kíni tọ́mọ rìn pẹ̀lú wọn bọ́ bá ti kú àwọn náà ni wọ́n wá kíni sí ọ̀la bẹ́ẹ̀ bá ti kú sí inú ẹgbẹ́ àwọn sì àwọn oníṣàkì wọ́n yọjú ọlọ́wọ́ tó wá sí rẹ̀ pé a ah, àti ìṣe mùsùlùmí kálukọ́ sì wàá máa tó ń ṣe láti jẹ nítorí sí kọ́rọ̀ bẹ́ẹ̀ nìkan ọmọ ọlọ́wọ́ padà tu yà lọ lè yọra kó mẹ́ bọ́ba ṣe bídíà àwọn bídíà náà ní ọ̀pọ̀ bọ́ba ṣe súnà àwọn ní súnà ní ọ̀pọ̀ kànábì wá sọ̀rọ̀ kànábì ní mami rajulin mayyitin fayakumu fayakumu ala janazatihi arba'una rajula anábì ní arákùnrin kan tó bá jẹ́ mùsùlùmí tó bá fi kú a wá rí àwọn ogójì àwọn àwọn èèyàn tí wọ́n kírun sí ilá la yushrikuna billahi shay'a kò sẹ́ni tí ń ṣẹbọ nínú gbogbo wọn illa shafa'ahumullahu fi àbíkọ́lọ́wọ́n bá aláwọ̀ gba ìpè tí wọ́n bá ṣe ìpè ìpè ọlọ́run bá gbà ọlọ́run bá sànú ẹ ọlọ́run bá fẹ́ríjì anábì ní àbíkọ́lọ́wọ́n bá gbà ọlọ́run bá aláwọ̀ yọ gbàdúrà àwọn tí ò ṣẹbọ tí tí èlà nǹkan tí èlẹ́bọ ẹja lẹ́bọ ọmọjọ yin tí ìwẹ̀ṣẹ̀ ayé ọṣẹ àjẹ́ ẹgbọ̀tẹ́ àwọn kan máa sọ̀rọ̀ kan lẹ̀ Yorùbá yìí wọ́n ní ẹ̀rẹ́yìn tí wọ́n máa sọ́lásí ẹ̀ ń pè lẹ́lẹ́bọ mo ní sílẹ̀ Yorùbá ń bílẹ̀ tó sọ̀rọ̀ èyí ó kò níbi títí ń bọ̀ gúnsì yóò sì lè sáwọ́ mọ́kà yóò sì lọ mọ́kà yóò sì dé èyí ó kò níbi títí tọ́ṣẹ títí ń tọ́pọ̀ lé nǹkan yóò sì jọ jímà yóò sì wẹ̀ yóò sì wá jímà ṣé kò sílẹ̀ Yorùbá ẹ wá ń sọ pé èèyàn wá mọ́sálásí ẹni ẹni kèfèrí ni ẹni mọ́yé kálukú lọ́mọ tó wà nú ẹ̀ àwọn mọ̀nàfikún náà àwọn náà darapọ̀ máwọn sàhábà lásìkò ànábì kọ́lọ̀wọ́n tó júwe fún ànábì pé eré léyìí mọ̀nàfikì ni eléyìí mọ̀nàfikì ni eléyìí mọ̀nàfikì ni wọ́n kàn wá ń kẹrùn ní kèfèrí ni wọ́n àwọn ọmọ mọ́lẹ́jì wọn wọ́n jọ tòṣì sáfù wájú wọ́n jọ kírun wọ́n jọ lọ yídí wọ́n jọ ja wọ́n jọ <laughs> o alákọ̀ọ́kọ́ nìyẹn nínú àwọn ojúṣe wa fáwọn òkú wa kìí sòkú lọ́wọ́ máa kọ́ fẹ́ ṣe ọ̀daràn ọ̀daràn ọmọ ní sòkú bàbá ẹ̀ ọ̀daràn ọmọ ní sòkú ìyá ẹ̀ ó pe àwọn èèyàn tí wọ́n kírun sí ìdá tí wọ́n pọ̀ ẹlẹ́ẹ̀kejì azahabu bihi ilal makbara ẹ wá gbé odi tẹ́ pẹ̀lú ìyọ̀dá tọ́lọ́wọ́n ọba àwọn bàbá wa ìtẹ́ ti wà nílẹ̀ yìí ìtẹ́wà alhamdulillah gbogbo àtàtì nítẹ́ nílùú wa àìláṣeyọrí ẹ̀já lè wátẹ́ ìtẹ́ àǹfààní rẹ̀ pọ̀ á gbókò wà lọ sí tẹ́ fẹ́dàgbọ́bà rẹ̀ ní ibi ní ẹsẹ̀ mísí ẹ̀ní dáhùn wàsúyà tó bá ti tako tànàmì ẹ̀sìn báyìí lẹ́yìn mi tó bá ti tako tọ́lọ́hùn ẹ̀ní ẹ̀nílò ẹ̀nílò ẹ̀ní dá lóhùn torí pé kẹgbẹ́ lọ́tẹ̀yẹn ibẹ̀ ni orí wà ẹ wà sí ń ṣitẹ́ ẹ̀ ń bò mọ́lẹ̀ tán ẹ̀ ní ti lọ ẹ̀ dùn bí ìṣẹ́jú márùn-ún bí ìṣẹ́jú mẹ́wàá létí sàárè ànábì ní istaghfiru li akhikum ẹ tọrọ àforíjì fáwọn ayé ayín tó wà nínú lẹ wasalu lahu tẹ̀síbítà ẹgbẹ́ lọ́nkọ́lọ́n fẹnu rẹ̀ lẹ́nà fẹ̀yìn náà àná yóò sà torí pé wọ́n bí ilé òmọ́dínúka ẹ̀sìn wọn lòun sìn òmọ́dàbí yúka anábì wọn lòun tẹ̀lé tọ́ba yìí ní Allah ni Muhammad lòun tẹ̀lé Islam lẹ́sìn wọn ó fìrì wọ́n bẹ̀rẹ̀ gbádùn ọ kọjá pé èmi náà ha àti bájú nínú sàárè ìbí lákàn wí ni irọ́ o bọ́ọ̀ bá gbọ́ lọ́gbọ́ lè rí wí tọ́ọ̀bá tó ń gbèsè mí gbọ́ yàtọ̀ sẹ́sì Islam tó tún yọ lọ́bẹ̀ ó nítorí fẹ́ sọ yẹn yóò ní í ṣe pẹ̀lú tó ti bá sábà nígbà tó wà láyé tó ti yúsùmá kèsì pé wọ́n àwọn èèyàn kan yàrá ọkàn wí tó àti wù ó lè rí wí àdámi fi ní àwọn kèfèrí àtàwọn tí ó ṣe ẹlẹ́sìn Islam tí wọ́n bá béèrè háà làwọn sọ háà háà láàdìrì mi ò máa ó mi ò máa kankan wọ́n sì pé lóòótọ́ pé kọ́ wá mọ̀ lóòótọ́ gbà tó wà láyé kọ̀ lọ wọ́n wà nínà ní òdùrọ̀ òdùrọ̀ yẹn lọ́nìkan wọ́n gbàgbà wọ́n ní gbogbo tọ́lọ̀ dájọ́ gbọ́ lẹ́yìn ọmọ èèyàn àtàjànú nìkan ò ní gbọ́ bó ṣe lẹ́yìn gbà ń báyìí oyé ọbẹ̀rẹ̀ wàhálà nìyẹn títí táyọ̀ fi parẹ́ lẹ́yìn ọdún mélòó láyọ̀ parẹ́ lẹ́yìn ọdún mélòó al-ilmu indallah bóyá one billion years ló kú báyìí ẹnìkan kọ́ mọ̀ ní ti ń pààyàn lẹ́kún pẹ̀lú ẹni tọ́wọ́ sáré one trillion years ló kú ẹnìkan kọ́ mọ̀ ẹ wá wo bó ṣe gùn bẹ́ẹ̀ náà mọ̀ wá máa ń sọ́fà títí lọ́lọ́run fi parí rẹ̀ tọ́bọ́ wá jẹ́ni tó jẹ́ pé ó dúró déédéé wọ́n fi wọ́n fi wọ́n fà á ó lálá nìkan náà ni ó sì ń sin lọ́hùn ó sì ń wáre yọ wá wà ní gbádùn títà yóò fi parẹ́ kọ́lọ́mọ́sá fi aṣọ àwọn ẹni rẹ̀ tọ́bọ́ ti wá kú òní tẹ́ gbogbo wa máa wá dá sàdúrà fún lọ́tọ̀ọ̀tọ̀ bá a ṣe jòkólẹ̀ ìta jòkólẹ̀ nínú ẹ̀sìn ni wọ́n ń ṣe lọ́ọ̀kan wọ́n lẹ́nìkan kú àwọn tó wá jòkólẹ̀ kí ni wọ́n ń ṣe ìwọ kí wọn ọpẹ̀yìndà tọ́nà òkí wọn yọpẹ̀yìndà tọ́nà òkí wọn yọpẹ̀yìndà ọmọ wa ṣàdúrà fún gbogbo àtọ́ba tí rántí rẹ̀ àdúrà ń bókú bá a ṣe ṣàdúrà òun náà ni ń fa áwọ̀ láàrin wa àdíjá kú àbí àdíjá kú nígbà kú bóla nẹ́bí ṣe sòkú ẹ̀ àwọn ọmọ nẹ́bí kú lẹ́yìn náà kú ọmọ kòsí àbí rọ̀kọ́yà rọ̀kọ́yà kú ọmọ kòsí mi náà kú bóla nẹ́bí ṣe sòkú wọn nígbà dẹ́bi ti sin wọ́n sí tẹ́tán ó ti parí sí tẹ́ ló sì jẹ́ pé nílẹ̀ Yorùbá jọ mẹ́ta ni jọ méje ni forty one days ni ọdún kan ni ọgọ́dún keje kò sí àkọọ́lẹ̀ kankan fún nínú tẹ́lá ọlọ́ kò sí àkọọ́lẹ̀ kankan fún nínú àdìsá níbi Muhammad sallallahu alaihi wasallam àwọn bàbá wọn ní ká máa là á mọ́lẹ̀ kó sì máa fọ́ síbẹ̀ àbí ọmọ fọ́nká kálukú ọmọ wa mú títẹ̀ sẹ́mọ̀ pé gbogbo tó bá ní káṣítà wá ti pè lẹ́sìn nígbà náà kírun sí anábìnrin sọ́lù kàmárà ayé tó mọ́ ní sọ́lì anábìnrin kírun bí ó ṣe kí ó lè ta àkókò àni mọ̀nà síkà kù ájì mo ṣe yìí bí mo ṣe náà nìkan iná ṣe bóòlù anábìnrin ṣe ọ̀rọ̀ yẹn ọ̀fà wàhálà wọ̀nyẹ́ kan pé àwọn afọ aládùúgbò pé ẹ wá ṣàlàyé bá dábì ṣe kírun tó ti sọ́tán ẹ wá ṣàlàyé bá dábì ṣe òkú ẹ wá ṣàlàyé bá dábì ṣe hajj tó ti ṣàlàyé tán ẹ ṣàlàyé bá dábì ṣe sọkú nígbà gbẹ̀mí wa ló fi di ọ̀nà sí wa lọ́rùn níbo tẹ́lẹ̀ pé à ń sòkú láti gbà yẹn ni wàhálà ti dé wàhálà alákọ̀ọ́kọ́ òun náà ni pé òkú òkú wà níbẹ̀rù ọlọ́mọ bá a ṣe sòkú yẹn láàmú ṣe kíni ìlàmọ̀ràn torí oore kan tá a fẹ́ rí mbẹ̀ bóyá popularity pé ó sẹ́yìn ìyá ó sẹ́yìn bàbá rẹ̀ àbí torí owó tá a fẹ́ ṣe kíni tá a fẹ́ pa wọ́n ti òkú lẹ̀ báyìí àfọ́ọ̀mọ́ béèrè pé àwòdà àwọn ọmọ ẹ̀kọ́ lọ́fẹ́ fẹ́ fẹ́ ṣe òkú tẹ́yìn ó tí ó rí ní jọ tó jẹ́ pé oṣù kan ara yóò sì máa gbà tẹ́yìn ọ̀nà tó jẹ́ pé ṣe ìjọ ìjọ ní ọkàn mi ní ọlọ́run ọ̀rẹ́ mi lọ́lọ́ yìí àbúrò mi lọ́lọ́ yìí ẹ̀mí ti lé ẹ̀mí ti lé látara ìwàkuwà látara ẹ̀rọ ọlọ́run gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tún kan ọ̀rọ̀ tàwa àfáà yìí bá ń ṣe ṣùgbọ́n àwọn jọ̀lẹ̀ ọlọ́mọ́sá jáwá ní òṣèrà gbogbo wàhálà wà lọ́wọ́ wàhálà wàhálà lẹ́sà aládàlẹ́dìn òrìṣìlá iléhìn wàhálà lẹ́sà aládàlẹ́ òṣèrè ọlọ́run ni a béèrè lọ́wọ́ àwọn afá àwọn ìrìnàbí ọlọ́run àtàwọn afá tọwọ́rọ́ lé wọn a béèrè ìpè ṣàlàyé ọ̀rẹ́ sí fáwọn èèyàn lẹ́yìn náà a béèrè lọ́wọ́ àwọn tá a sọ fún ìpè ẹ̀yìn kápẹ́tà bíríkìlà bàbá bàbá olówó sí wọ́n sọ àbí wọ́n sọ ẹ̀dákun torí tọ́lọ́wọ́ bá wa àdúrà ń bókú ẹni bá láàdúrà bókú a máa yà wá bí a mẹ́ta ń sìn tọ́ba ti wá sọ pé àní sọ náà nípa àdúrà ìbókú ni e, a kà fara rẹ̀ yóò di kèfèrí lábẹ́ ẹ̀sìn ọlọ́ torí ẹjọ́ bá ti pẹ́ ọlọ́run bá nírọ́ kí ni ọmọ jẹ́ ẹ mọ̀ jẹ́ kèfèrí ọlọ́run ni wọ̀kú rọ́bì rahamuhuma kama rabbayani sugira aduan ọlọ́run ni máa sọ wọ́ ọmọ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ dààmú púpọ̀ máa bẹ̀mí kí n kẹ́ wọn bí wọ́n ṣe kẹ́ wọn náà nígbà tó wà kékeré àwọn ti lọ́nsì máa ṣàdúrà ربنا وما wọ́n في wá sọ pé wọ́n lọ igi fèrèlà náà fèrèjì wá wal ikhwanina alladhina sabaquna bil iman gbogbo àwọn ọmọ ìyá wa táwọn náà sáwájú wa pẹ̀lú gbàgbọ́ bá wa fèrèjì àwọn náà àdúrà mbókù àbí òbókù jama àdúrà mbókù anábíwá muhammad sallallahu alaihi wasallam wọ́n tàn náà kọjá ní tẹ́ anábì máa ń sàdúrà assalamu alaikum ahlad diyar èyí tẹ́ wà nínú léyìí ilé lànàbí pé dárú dàrá nídìyà rẹ̀ àlàáfíà ọlọ́kọ̀ mọ̀ bá yín o a pé ilé wa permanent houses wa ò ní itẹ́ eléyìí tá a wà tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa dá ń gbé yẹn àkàn gbé bẹ̀yẹn fásitì kọ̀ọ̀kan díẹ̀ àsìkò díẹ̀ àníbi òyìn àlàáfíà kọ́ wọn bá gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ilé yìí mínàlì mọ́mìnì náà wọlé mùsùlùmí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mùmìnì òdodo mùsùlùmí òdodo wa inna insha allahu bikum lahikun àwọn náà ń bọ̀ wá bá yín o anábì ní máa ṣàdúrà fáwọn tó wà ní tẹ́ tẹ́ bá ti kọjá ń tẹ́ àbẹ́ gbòkú lọ tẹ́ àǹfààní ẹni tó bá sin sí tẹ́ àǹfààní tẹ́ ẹni tó bá sin sí tẹ́ àǹfààní tí ọmọ jẹ nìyẹn gbogbo àti wọn ti ń lọ tẹ́ wọn máa ṣàdúrà fún àbáwọn kan sọ sẹ́yìn ilé àgbàlá àgbàlá kọjá ń bẹ̀ wọ́n sọ síwájú ilé àwọn èèyàn ń tọ̀ síbẹ̀ ẹ bá rí báwọn ẹni sàárè nílẹ̀ Yorùbá kọ́dà bí èèyàn bá gbọ́ ayé àtàdísì èèyàn sọ pé ẹ̀dá kan máa sinmi sílẹ̀ o lẹ́kọ̀ọ́ ti wá ń bẹ̀ lọ́wọ́ alẹ́ wọ́n máa ń tẹ́lẹ̀ síbẹ̀ tí wọ́n gbà tí wọ́n máa sùn bẹ́ẹ̀ àwọn èèyàn bára wọn sùn bẹ́ẹ̀ àwọn sàárè tó wà ní kọ̀rọ̀kọ̀rọ̀ agége wọ́n wá ń tẹ ọmọlẹ̀ lọ́wọ́ ń tẹ ọmọlẹ̀ bọ̀ ó sí láàrin àwọn yòókù rẹ̀ tó ti máa ṣàdúrà fún ojoojúmọ́ olùsìn ni àlàáfíà ọlọ́run máa bá yín o ẹ̀yin tẹ ojú olùgbàgbọ́ òdodo tẹ wà ń bí o ànábìdẹ́ kan máa ṣàdúrà fún wa nasalullaha lana wa lakum al-afiya àlàáfíà ọlọ́run máa bá yín ọmọ bá wa náà lọ́mọ ti ṣàdúrà yẹn tán àdúrà yóò bò yín dàrú ànábì dìde ńjọ́ kan lóru ọba lọ sí bakayin algarkad ìtẹ́ ńlá kan ni ìyàwó aisha ọ̀dọ̀ ànábì lọ́wà ànábì wà lọ́dọ̀ rẹ̀ ọwá dìde ọwá ní bàrí rà pé kọ́ bá wọn tọpaṣẹ ànábì ìpolà ànábì lọ mẹ́rù pé ànábì lọ ọ̀dọ̀ ìyàwó mi ọba rí pé ànábì ń bọ̀ láti ìtẹ́ ìtẹ́ òjìnà sílé ànábì wa ni ọlọ́run ló gbé mi dìde ó ní kí ilé ṣàdúrà fún gbogbo àwọn tó wà nítẹ̀ ìtumọ̀ ni pé àmọ́ ń ṣàdúrà fún kù lẹ́yìn náà tó mú jáde mẹ́ pé ìtẹ́ da kádé tẹ mùsùlùmí tẹ́bá ti wá gbókùnrin tẹ́bá ti gbé lọ tẹ́ tẹ́bá ti sin tán tí wọ́n ti ń béèrè pé ìjọ ní gbogbo ọ parí ìjọ níjọ́ mẹ́ta ó ní kò sí ìjọ mẹ́ta ìjọ níjọ́ méje ni kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ àràkọọ́lẹ̀ fún ẹ̀sìn wa ìjọ kátó wá pé ìjọ mẹ́jọ kátó wá pé ọdún kan àbí wọ́n wá ń yí ẹ̀yìn rẹ̀ padà láwọn ìlú tán ti máa ń yí padà àmọ́ àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba inú aburú yẹn ọlọ́run ni ó sí nílùú wa táwa yìí kọ́lọ́ ìmúdóṣinṣin wa lédè súnà nàbí muhammad sallallahu alaihi wa sallam kọ̀dá òde nìyí ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa lẹ́yìn gbàtà wá ti kú ní tẹ́ ó ti parí síbẹ̀ nù ní tó kù ní pé ká lè mójútó gbèsè tó kù ṣe kí ni tó kù jẹ kì í sàwọn aláàmà lọ lè sunkún màálù àwọn ìlú kan bẹ tí máa sunkún tí ń gbára dálẹ̀ báyìí kìí ṣe pé wáyà ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ni ń ronú bó ló ti fẹ́ rí owó tó fi ṣe ni tó fi sọ̀kú torí pé òun náà ti dájọ́ òun náà ti fẹ́ gbàjọ́ ó ti bá wọn ṣe ń jẹ̀bú ó bá wọn ṣe ń lọrin ó bá wọn ṣe lẹ́kọ̀ọ́ ó ní bí wọ́n kọ́ sí ipò tí ìyàtọ̀ òun náà bá kú òun náà ṣe kí ni òun náà lè gbàtọ̀ òun náà ọlọ́run ṣe sàárà ọ̀pọ̀ àmàlù ọ̀rọ̀ aláìsí ọ̀rọ̀ ẹ̀wà ọwọ́ di ọwọ́ ọ̀rọ̀lẹ́ àwọn ẹ̀yẹ jẹ sàárà tán ni wọ́n ń béèrè pé ọ̀nà bo ni wọ́n gbà ìfẹ́ wọn ò dáwó ẹ̀dá nínú ìtumọ̀ ẹni tí ò kéwu sí sàárà nìyẹn èèyàn nílùú sí kankan lọ́dọ̀ ẹ̀ mọ́ ìjẹ́pẹ́ sàárà ni pé tó fúnyàn nítorí ọlọ́ ọwọ́ fúnyàn ní sàárà ọwọ́ tó gba nǹkan kan lọ́wọ́ ń tọ̀hún padà òun jẹ màálù òun gbowó lọ́wọ́ ẹ̀ ṣé sàárà ni ẹ ìwọ́tọ̀ bá ń tanra rẹ o ò ṣe sàárà ọ̀ kàn ń ṣèrànù àbó ń ṣe bísínẹ́sì kátó wá pé àwọn tí wọ́n ti wọ́n ń jó tí wọ́n ń lùlù àwọn tí wọ́n ń jó tí wọ́n èyàn ń bẹ lábẹ́ yẹ̀pẹ̀ ń bẹ nínú òkùnkùn ń bẹ lábẹ́ pákó àwa jó àwa ń lùlù àwa wọṣọ tuntun eléyàn ò pé torí yẹn bá pé èyàn mọ̀ pé tọ́kàn kọ́ yẹn nítọ́kàn ni pé ṣé bàbá yìí ṣé bàdìsákù tó wà yẹn ṣé ó wà láàrin àwọn tí wọ́n ń gbádùn ni àbọ̀ wà láàrin àwọn tó ń ṣe kí ni tí wọ́n jìyà ibi tọ́lọ̀ yẹn ti bàyàn lẹ́rù ni pé ẹ̀rí ta ẹlòmí ẹ̀ ní rínú rẹ̀ ẹ̀rí ta rẹ̀ ní rí kọ̀kọ̀ rẹ̀ ẹ̀yìn ó rò pé à ọ̀yẹ̀kọ́ máa gbádùn yíṣu ń jìyà torí àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tí ó ti kára bọ̀ tẹ́yìn ọ̀sẹ̀ kínní tẹ́yìn ọmọ ẹlòmí lẹ́sìn rò pé ní burúkú ni kọ́jẹ́ pé ó kù díẹ̀ tí ó fi kú ó ti túbá ẹ̀yẹ́ kan láti ilẹ̀ kọ́lẹ̀ ní mọ́sàdúrà mu ó sì ń nínú inú kẹ́ ọlọ níjọ ọdún à ń sin nìka à ń sin ìyàwó à ń kó mọ ìlàwọ́sọ tuntun níjọ ìdì níjọ jimá eléyìí ó kílẹ̀ àdíṣe wà lérí ẹ̀ kọ́dà ọ̀pọ̀ kọ́ lọ́mú nígbà tẹ́yìn máa ń ṣèyàwó fọmọ tẹ́yìn ń gbọ́mọ lọ́lé ọkọ káwọ́sọ tuntun ìjọ wàlímà ìjọ ọkọmọ kéèyàn wọ́sọ tuntun ìjọ yídì ìjọ jimá a mọ̀ pé ìdùnnú ni bóòlù yóò ṣe wọ́sọ tuntun torí pé nìkan kú àṣà yẹn ó wá láti kìí ṣe tí mùsùlùmí bá wọn ṣe aṣọ òkú àyẹ́rà ní islam àìsọ òkú dépò dára sọ òkú ẹ̀yọ́ màyá mi nínú tó kù tó bá ní níjọ́ olókú ó ní òkú kọkàn ìtọ́kàn ní kọ̀dọ̀ òde yìí nìyí bó láti san gbèsè tí bàbá jẹ àtìyá ta ló jẹ lówó ọ̀sán gbèsè rẹ̀ gbèsè méjì ló gbèsè yìí tó jẹ́ tọlọ́hun àti gbèsè yìí tó jẹ́ tàwọn mọ̀nàbí ádámù ànábì nafsul mu'mini mu'allaqatun bidaynihi hatta ànábì ní ẹ̀rí mùmí lóòdòdó tó bá jẹ gbèsè tó bá jáde láyé nafsul mu'min mu'allaqa ìtumọ̀ ni pé mahabusa mahabusa tó mìnà ní àrùn gbogbo ẹni ó bá ti jáde láyé tó bá jẹ gbèsè wọ́n ní ìdẹ̀ra tó yẹ kí wọ́n fún ìdẹ̀ra yẹn wọ́n sùn ní ti fún mahabusa yọkan wà ń bẹ̀ ṣàbùkú ti ní problem ni torí pé ó jẹ gbèsè kó tó kò lé ayé títí tí wọ́n fi san gbèsè yẹn tó bá ti wá san gbèsè yẹn tán ìkẹ́ yẹn ó wá sí kíní yóò sì wá dọ́dọ̀ rẹ̀ yóò sì máa gbádùn. gbèsè yìí lọ́pọ̀lọpọ̀ wa jẹ lẹ́nìí táwọn mọ̀ sọ pé ẹ tani ó jẹ gbèsè ẹ nàìjíríà náà jẹ gbèsè ẹlẹ́mìí kan wá yáwó àníyàn tí ò ní dáa padà ló ṣe kíní ìlọ́dà ẹni bá sì ti wá yáwó tó wọ́n láti ẹgbẹ́ òun ní dá padà ànábì ní ọlọ́run ní jórí dá padà kọ́ lè bá jìyà ẹ̀yọ́ màá yá yá mi nínú ẹ̀sìn wa ẹ rí ọ̀rọ̀ gbèsè yìí wọ́n tó bá jẹ́ gbèsè tọ́lọ́hún bóyá ó ṣe kankan fọ́lọ́hún kò padà dára kàfàrà kan ẹ bá tánà rẹ ó Ramadan ẹ bá gbà padà yín jogún ẹ bá gbà padà owó wọ zakate yọ àbí rántí ẹ bá ṣe kìnnì ẹ bá yọ arábìnrin kan lè ó ní wà ọ sì jẹ́ gbèsè àwẹ̀ Ramadan afa asumu aniha sí mo lè gbà fún anábì sumi ani ummiki ara aiti laukana aleha dainun akunti kodiyata tó lè san gbèsè ọlọ́run ọba àwẹ̀ tó jẹ́ bá gbà tó bá jẹ gbèsè tó bá jẹ gbèsè láàrin ìlú sẹ́ bá sáà bẹ̀ ní bá san wọn làwọn bá san anábì ní okudu okudu lọ́ha fọlọ́ àhakú bil wafa ẹ lè náà san ẹ san gbèsè lérí gbèsè tó jẹ fọlọ́run ọba náà àmọ́ wà nínú ààrẹ nínú Ramadan ó wá sá ààrẹ yẹn lẹ́yìn Ramadan ó wá kú sínú ààrẹ yẹn àníbàsán torí pé àsìkò tó wà yẹn àwòye sọ̀rọ̀ yẹn lérí ẹ̀ àmọ́ ààrẹ ti lọ lẹ́yìn Ramadan ní ti ń lòdì ní ti ń jáde ní ti ń jẹun ààrẹ ti yá kò wá san àwẹ̀ yẹn ó ti láǹfààní àti san kò wá san tó bá kú àbà san àbà gbàwẹ̀ pẹ̀lú yọ̀ǹda ti tẹ ọlọ́run ọba wa mọ́mọ́ta wa àlẹ́ sọ̀wọ́n anábìnrin wọ̀lí yòó àwọn tí ó jogún ẹ̀ náà nìkan ṣe kíni kan bá san gbèsè táwọn ọmọ nábì ádámà òun náà ní owó lẹ́yìn náà yọmọ ayá mi nítorí tó kàn sọ́dá kàtó járíà oníkínlá fẹ́ ṣe fókun yẹn tí ìdẹ̀ra nù sàárì òfin máa pọ̀ sí tí wọ́n náà bá wàhálà tí ìyá rẹ̀ ṣe tí bàbá rẹ̀ ṣe ó rí i pé nígbà tó ọbẹ̀ rẹ̀ jiná tán ọlọ́run ṣe kíni ọlọ́run mú lọ́dọ̀ nígbà ọbẹ̀ jiná tán kí ìyàwó máa jọbẹ̀ kí bàbá máa jọbẹ̀ nìkúbádé ló ti jẹ́ pé ẹjẹ́ àtọ́ ọmọ pẹ̀lú àníyàn pé afẹ́kọ́mọ yẹn wà lìjánà kátọ́ ọmọ pẹ̀lú ẹ̀sìn lèyìn òfin ní lùs tọ́ba tọ́ lérí ayé nìkan pé yọ̀ọ̀ra mọ́tò fún ọ yọ̀ kọ́lé fún ọ bẹ́ẹ̀ mi bá ti bọ́ mọ́tò òwúlò mọ́ o ilé òwúlò mọ́ o bàtà òwúlò mọ́ aṣọ òwúlò mọ́ o àmọ́ tọ́ba tọ́ lérí ẹ̀sìn tọ́ba ti jáde láyé sàárà sàárà nínú àwọn nínú àwọn ládá tí máa bókun nínú sàárè òun náà ní kọ́ ọmọ ọmọ ṣàdúrà fún yàn ọmọ tó ń ṣàdúrà fún ọ kò ní jọ ọmọ lẹ́bọ̀ọ́ tọ́jọ́ mọ súnà tó ní tàwíìdì ọmọ tó àwọn olùkáfìrí náà ìlà fìtọ́lá àwọn bá ní àdúrà táwọn kèfèrí bá ṣe wọn kú dànù ni ẹni ò gbọ́lọ́wọ́ gbọ́ ni ó máa bẹ ọlọ́run fún ọ tó ṣiṣẹ́ pé ẹni tí ọba kọ́ mọ̀ ẹ̀lẹ́sìn yóò lù sílá yóò lù sílá ẹni tí ọba kọ́ ọmọ rẹ̀ ní bí ó ṣe jẹ láyé bí ó ṣe jẹ yóò dààmú lọ́jọ́ alẹ́ wọ́n ní torí wọ́n ní wọ́n ní ká máa tọ́ ọmọ ká jẹun wọn láyé ká lè wọn lọ́rùn ayé láti jẹ wọn ọmọ ọ̀run láti jèrè ẹ̀ ó jẹ́ nìkan lájẹ́ láyé ọ̀run lèyẹn ti jèrè ọmọ ó dà lọ́mọ tó bá mùsùlámù dọ̀run èèyàn wà nínú sàárè yóò sì máa gbalada láì sí ilé ayé nínú àwọn sàdákà járíà tí wọ́n ní ká máa ṣe òun náà ni bina ilmasjid kakọ mọ́sálásí fún bàbá wa kakọ mọ́sálásí fún ìyá wa àbí ká gbẹ́ kànga fún ìyá wa àbí kakọ ilé ẹ̀kọ́ fáwọn àfáà wa tí wọ́n ti kú darul aitam ilé ọmọ òrukàn kakọ fáwọn tó jẹ́ pé wọ́n ti lọ wọ́n ti kú lóòkọ wọn kára kùránì lọ sí mọ́sálásí wọ́n ní káṣe wákìtì tìjárí wákìtì tìjárí òun náà ni kéèyàn kàn ra bíódì kan ó ní bíódì yìí èmi mo ní ọ àmọ́ gbogbo owó tí wọ́n bá ń gbà ń bẹ̀ mo fi ṣe sàárà fún bàbá mi òun náà ló ní ọ ẹnu owó tí máa ń jáde ń bẹ̀ yóò máa jẹ́ sàárà fún bàbá rẹ̀ eléyìí náà ń pè ní wákìfù tìjárí tíyìn bá jáde ilé ayé anábì ní ìdàmá tàbùnà adam kọta àánú amalu illa min salat anábì ní tíyìn bá ti kún ilé ayé kò sí tó lè wúlò fún yàmá kò síṣẹ́ tíyìn lè ṣe má tíyìn lè gbalada àti nǹkan mẹ́ta lókùn tí ó máa báyàn kí ní alákọ̀ọ́kọ́ sọ́dà kọ́ ti ń járíyà sàárà ta ṣe tọ́jẹ́ pé ládàá rẹ̀ ń bá ti ń jáde yọ ara ọmọ dẹ̀ nínú sàárè ní ojoojúmọ́ táwọn èèyàn bá ti ń lọ mọ́sálásì ìwọ́tọ́ ọlọ́lẹ̀ gbẹ́kànga gbogbo àtàwọn èèyàn ti ń pami lódò ni ara ọmọ dẹ̀ bàbá rẹ̀ tí máa ń bẹ nínú ìyà ọlọ́run ọmọ sì yà yín fúfúyẹ́ tí máa ń bẹ nínú ìkẹ́ ìkẹ́ náà ọmọ sí kíni yọ ọmọ pọ̀ sí wá wojọ́ tí bọ́ọ̀ tí ó lò kó tó gbẹ kànga wọdún tí ó lò kó tó gbẹ nígbà míì gan gbogbo tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ sí nígbà wọn lé ayé níṣẹ́ rí ó lè má tó kànga tó sí kíni tọ́gbẹ́ fún sáàdù ó lè bá nẹ́bọ̀ Muhammad sàlá ó ní ìwò òjíṣẹ́ ọlọ́run ó ní ìyá mi mà dákẹ́sìn ìyá mi kú ní afọ́àtàsọ̀ dákọ̀ àníhà ṣé mo lè ṣe sàárà fún ànábì ní ìyá rẹ̀ kú sáàdù ó lè ṣe sàárà fún ó ní sàárà wò lọ́wọ́ lọ́lá jù ànábì ní sákù ìlmà ànábì ní lọ́lẹ̀ gbẹ́kànga fún ẹwọ́n tá ànábì ní ká máa ṣe fókù ẹwọ́n tá wọn ṣe kíní ẹwọ́n ṣe kí ẹ má jẹ́ mùsùlùmí òdodo gbogbo tó bá fẹ́ ṣe ilé ayé ọwọ́ fà ànábì sàṣíwájú rẹ̀ ipe ìrún tí mo fẹ́ kì í ẹ̀dàkùnrin sàlàyé fún mi kí n má kírun ṣòfò bó là nábì ṣe kí ni lókì ọ̀fẹ́ lọ́mọ́kà ó lè bá wọn àfa ẹ̀dàkùnrin bá ń sàlàyé hajjatul rasul bó là nábì ṣe ṣe hajj kọ́ bọ́ bá ṣe lé lọ́mọ́kà ọ̀fẹ́ yọ sàká ó lè bá wọn àfa ẹ̀dàkùnrin sàlàyé fún mi bímọ ó lè bá wọn àfa bó là nábì ṣe kó ma ọ̀fẹ́ sí ìyàwó ó lè bá wọn àfa bó là nábì kó ṣe tó rà nábì lọ ń tẹ̀lé ànábì ní rasul òjíṣẹ́ ọlọ́run àwọn oníwà sàlàyé fún ọ pé ẹja ṣe tíra inú tíra láti mẹ́sìn kì í ṣe pé wọ́n ń ṣe báyìí àṣà wa ni abá lọ́wọ́ àwọn bàbá òun àwọn bàbá ọlọ́run bá kẹ́ gbogbo wọn àwọn bàbá yẹn ṣe dáadáa púpọ̀ wọ́n sì láníyàn tó dáa wọ́n sì gbìyànjú nínú ẹ̀sìn ara gbìyànjú wọn ní gbogbo àwọn tàbí kúlẹ̀ ọlọ́pàá bá gbàgbọ́ èyí tó bá kọ̀rẹ́tì ń bẹ àmà bá lọ èyí tó bá kọ̀rẹ́tì akọ̀rẹ́tì àmà wá ṣàdúrà fún wa a sì máa tọrọ àforíjì fún wa kò tọ́ sọ ẹnìkan kọ́ yanu kọ́ máa pé àwọn bàbá kan iṣẹ́ kí ni wọ́n ṣe kèfèrí làwọn bàbá alákọ̀ọ́kọ́ ni pé wọ́n tó pé kèfèrí yìí ṣé ọba kú fúru lọ́wọ́ ẹ̀ nítorí pé tọ́ọ̀ bá mọ̀ dáadáa tọ́ọ̀ bá ń sọ wàhálà ńlá mi ẹni tọ́ọ̀ ti ń ṣe kú fúru gan ọgbọ̀rọ̀ pé kèfèrí títí tó ti ṣàlàyé fún pé ti ń ṣe yẹn ọ̀dà ó sì máa yà wá tọba máa yàwá tó tọ́wá ní tó wọ́n mọ̀ sí nìyẹn àbọ̀ sọ fún rẹ̀ pé àwa ń ṣe nǹkan báyìí ọ̀sọ̀ ẹni tó ti sọ nǹkan ó ti sọ bóun ṣe jẹ́ ó sì jẹ́ pé kádàkùn torí tọ́lọ́wọ́n bá wa ká máa ṣàdúrà fún gbogbo àwọn àgbàlagbà tó ti lọ ká máa tọrọ àforíjì fún lẹ́yìn tí ó kù díẹ̀ káàtó kànga lànàbì ní kágbẹ́ lẹ́yìn náà Qur'an kò lọ mọ́sálásí ànàbì ní ìdá mọ́tàbùn adam kọ́ta anú amúlélà mi sọ sọ́dà kọ́tún jáde àwọn ilé mi tó tọ́fà bí ẹni bá kọ̀yìn lẹ́kọ̀ọ́ wọn ni ó wá wà nílé ayé yọmọ gbàládà tó bá tún kú àwọn tọ́kọ́ lẹ́kọ̀ọ́ yẹn tẹ́kọ̀ọ́ yẹn sàǹfààní yẹn wọ́n wọ́n mú ládàá rẹ̀ wá bá wọn ẹ wo àwọn tí wọ́n ti kọ́ àwọn yẹn lẹ́kọ̀ọ́ tí wọ́n ti lọ Imam Shafi'i ìgbàládá Imam Maliki ìgbàládá Imam Ahmad Hanbali ìgbàládá Ibn Taymiyyah ìgbà tiẹ̀ eh, Imam Ibn Qayyim Jawziyya ìgbà tiẹ̀ gbogbo èèyàn tọ́kọ̀ yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n ní yọ́mọ̀ sàǹfààní fún nínú sàárè táwọn yẹn bá ti ń sàǹfààní níbi ẹ̀kọ́ tó ṣe kí ni ni tó lè kọ́ yẹn lẹ́kọ̀ọ́ èèyàn lágùn ẹ̀yọ́ mayami nínú nǹkan tí èèyàn máa ń ṣe fókù tí máa ń sàǹfààní fókù òun náà ní ká ṣe hajj fún òkú ẹnìkan lè bá ànábì ó ní ìyá òun ó ní wọ́n fẹ́ ṣe hajj kọ̀wárí ṣe má sóhun lè ṣe hajj fún ànábì hujji anha ànábì lè ṣe hajj fún wọ́n sì gbé bàbá rẹ̀ dìde lálálà hajj tó bá dìjà lè kíyàmá kò sì dé mọ́kàrí àwọn olówó ń bẹ tí wọ́n fowó ṣòfò owó màálù méjì mẹ́ta dọ́ra ní ó sanwó hajj èyí ra màálù 400,000 méjì àbọ̀ra mẹ́ta yóò lọ bí ò ní lọ kò ní gba aládá lérí èyí tí ń pa yẹn màlúù tí ń pa yẹn kò ní gba aládá lérí ẹ̀ èyí tó gba aládá lérí ẹ̀ kò ṣe àwọn máa ń ṣe hajj fún yàn tí òbí yàn tí wọ́n sì kọ́dọ̀kọ́ rẹ̀ sínú àwọn alálàájì lẹ́yìn náà wọ́n máa sokùn ẹbí pọ̀ ẹnìkan lè bá nàbì sàṣálà ó ní iná àbára albirri sílẹ̀tù alwaladi aláwùdí àbí àwọn ọmọ lè ṣe dáadáa sí ọ̀rẹ́ bàbá àtọ̀rẹ́ ìyá ẹ̀ adébìnrin gbogbo dáadáa tó bá ń ṣiṣẹ́ àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ àbọ̀ àwọn ọ̀rẹ́ ìyá ẹ̀ àbáwọn ẹbí ìyá ẹ̀ ẹbí bàbá ẹ̀ wọ́n máa fi ṣe ìdẹ̀kùn fún bàbá rẹ̀ nínú sáré sọ̀rọ̀ bàbá rẹ̀ ní ṣe tẹ́lẹ̀ nígbà tó wà láyé ni wọ́n ń bá bàbá rẹ̀ ṣe ní ṣe ń bá ṣe nígbà tí bàbá rẹ̀ ṣe náà nínú àwọn nǹkan tí a máa fi rántí àwọn òkú wa òun náà ni pé a lè máa sanwó ọmọ òrukàn pé bá wọn ọmọ òrukàn kan tí máa sanwó sukú rẹ̀ owó lékè rẹ̀ kí ládàá rẹ̀ wọn bá bàbá mi nínú táwọn máa ń ṣe òní káwò pé opó kan náà àwọn opó tó ti lọ ẹyẹ mo fẹ́ rajà fún mo fẹ́ kọ́ ṣọ́ọ̀bù fún ló bàbá mi àti ìyá mi ọ̀kan náà àwọn wa ìmáàmù wa ti ń kírun fún wa nílùú ìmọ̀ fún wa ní fifty fifty thousand lóṣù ló bàbá mi ipe kí ládá tí bá wà ń bẹ̀ kọ́ máa bá bàbá mi kí ìmáàmù olè ní okun láà tí ó fi máa ṣe kíni tí ó fi máa kírun tí ó fi máa kọ́ wa ní kéwù àmọ́ lè tí wọ́n ń jẹ àfẹ́mọ́ tí wọ́n mú àfẹ́mọ́ tí wọ́n ń ná nígbà ibi wá dé tí wàhálà dé ó wá di pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà wọ́n wá padà wá bọ́ sínú ìṣẹ̀ṣe àbá àti ń tẹ yẹpẹ̀ ìṣẹ̀ṣe ní ṣe ìṣẹ̀ṣe ní wàhálà tó ń pẹ̀pẹ́ ń dafa ni gbogbo tí wọ́n bá fi ń wá ìmọ̀ àkọ́kọ̀ náà pè ní wọ́n dafa èdè Yorùbá ni pé wọ́n da ifá wọ́n máa ń fi ọ̀pẹ wọ́n máa ń fi owó ẹyọ wá wọ́n sì máa ń fi yẹ̀pẹ̀ náà sí kíni wọ́n máa ń fi dà nígbà wọlé àfa táwọn àwọn òpè dákun ṣé bàbá ṣé àwọn ni eléré ẹ àwọn oníṣẹ̀ṣe nílùú ni wọ́n ní wọ́n ní wọ́n fi ń dá àwọn èèyàn lóhùn ah àti bọ̀tán bójú kọ́ lọ́mọdé àmà o ẹjẹ́ á dá àwọn àfa padà sínú súnà pẹ̀lú ká mójútó wọn bí àbá ti ń jẹ lè mọ́mù wàhálà ńlá ni o ẹlẹ́ bá ẹ̀yin gan fún ẹlẹ́ create business tí ọmọ ṣe tí dáadáa ọmọ wa bá nínú ilé tẹ́gbẹ̀ẹ́ ló fi balẹ̀ èyí lè lọ lè ṣe dẹ́kì ilé ìmọ̀mù pé ló kọ̀ ya mi bàbá mọ́mù ilé yìí mo ti dẹ́kì mọ́tò yìí ló bàbá mi anything tó wá di pé yín wúlò yín wúlò fọmọ náà bí adama táwa dà ní òkú sí ládàá ọmọ bòkù àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ máa bá wa jà lérí abala yẹn ipe fìdáwù tẹ fẹ́ káńsù yẹn wàhálà ńlá ni o wọ́n ní ah káńsù fìdáwù fìdáwù síbẹ̀ tẹ́lẹ̀ náà gbogbo tíra alákàpá tákù sẹ́nìkan tó sí tíra débi báàbù fìdá àwọn bàbá ní àwọn nábíwà wípé inú lálàrí àsìmáwí wọ́n kà ní báàbù fìdá ẹ̀ jẹ́jìlẹ́sù pé akọ́rìbùl mayyiti wal mu'minina wal muslimina fi hayyihim wa fi madinatihim wa ya'kuluna wa yashrabuna ọ̀sẹ̀ tọ́ka kò sí kò sí kò sí àìjòkó ilé olóòkú àmàlọ́lẹ̀ jẹun ọba pè jọ mẹ́ta ọba pè jọ méje ọba pè ní ẹ̀ńsòkú ọba lọ́n yẹ́yìn padà ìka kanáà gbogbo ẹ̀ àmọ́ àwọn àlùfáà ká tọ́jú wọn kò sí tó mú gbogbo àwọn kìíní ìwọnú ẹ̀sì bá a ṣe tọ́lọ́ kọ́bọ̀ táfi ṣe kíní táfi jẹun ní o kò sí kan mi o ká mójútó tọ́lọ́ kọ́bọ̀ wọn ní tá a bá fa gbòrògbòrò ṣe kíní gbòrò fagbó tá a bá ti mọ̀ pé àfẹ́ tí ìbèdáwọ̀ mọ̀ ẹ̀sìn wa àtàwọn àfáwà káwọn náà sì gbà pé èyí kéwú má ṣiṣẹ́ wípé nígbà àti kéwú tán wọn ní ká ní yàrá ni ẹlẹ́ni tó bá dijọ́ jímọ̀ ẹ̀pà títà rẹ̀ ràt àwọn sàábà àwọn àfa àkọ́kọ́ ni ẹ ọlọ́ni ẹ wá kí jímọ̀ ẹ bá tún kí jímọ̀ dáńkọ́ ẹ fẹ́ sàkó ìyá tó sọlá ẹ padà ni Abubakar ń tasọ Umar bin Khattab ń sòwò Usman Affan olówó ni Abdulrahman Auf olówó ni Abu Hanifa asọ̀nìta Imam Malik ibowó lé sí ń sòwò Shafi ibowó lé àwọn olùrànwọ́ bọ̀ nílẹ̀ kan lórí pé tálíkà làwọn wọ́n sì yáyọ ọkàn wọ́n ní nǹkan àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹni wọn bá tán bá rí bẹ́ẹ̀ wọ́n fi ń sẹ̀mí. tí à ń kọ́ ọmọ ní kéwọ̀ bá ti tó jẹ mọ́ èèyàn gbọ́dọ̀ wá ọ̀nà mi tí ọmọ fi ṣe kí ni ẹ̀yin lẹ́wọ̀ ràn wá lọ́wọ́ àwọn náà gbọ́dọ̀ láti pa fẹ́ ṣe àfáà lè olè ta olè fìyàn síbẹ̀ kọ́mọ ni òsì tí máa ń gbogbo àyìn àsàlátù kìíní kálukú dálẹ̀ yẹn ẹnìkan kan ọ̀dá kan kálẹ̀ torí ọlọ́run o kálukú ń dálẹ̀ kó lè fi survive ni o ló fi jẹ́ pé tí jàmá rẹ̀ bá lọ sọ́dọ̀ jàmá mi yó máa bínú à ń ṣe bí ẹ̀sìn tí wọ́n fẹ́ kọ ni tọ́nà fẹ́ kọ kò ní ìdí kí kó tún jàmá yóò ní ó ti gbá jàmá òun kò ní kí má kò ní sálámà sí má sókú onú ìsìlámù ní torí pé ó ti kú nínú ó ti sọ lè dọ́yìn àwọn nídìí bẹ́ẹ̀ kọ́lá ọmọ sẹ́yìn wa ẹ̀yọ́ máa yá mi ẹ̀rí ilẹ̀ yorùbá èyí tá a wà yìí kádàkùn torí tọ́lọ́wọ́n bá wa kí ká gbìyànjú ká bẹ̀rù ọlọ́run àsìbábùlẹ̀ ìtìfà wọ́n ní tí ìbá fẹ́ sàǹfààní pẹ̀lú gbogbo tá à ń sọ yìí tí ìbá fẹ́ sàǹfààní pẹ̀lú gbogbo oore tó wà nínú islam téèyàn máa rí nínú sàárè wọ́n ní alákọ̀ọ́kọ́ tẹ̀lébíyàtọ̀ làwùláàdì kéèyàn tọ́ ma kí tó ń ṣe fún bàbá rẹ lọ́mọ rẹ náà ṣe fún ọ tó bá ti ṣe patí náà pé wọ́n lùlù wọ́n jòsì ọmọ rẹ̀ náà ń bọ̀ kó mineral èyí sì ń bọ̀ gbé kúlà sórí kò ní ìdìbò tó máa sọ fún wọn mọ́ tó bá ti kú ní tí wọ́n ṣe lẹ́yìn rẹ̀ tó bá ṣe fìdáwò mọ̀ pé ìjọba ti kú kò sọ́gbọ́dọ̀ fẹ́ dá wọ́n ṣe fìdáwò lẹ́yìn rẹ̀ àtọ́jú ayé rẹ̀ ló ti ṣe kíni ló wọ́n ti mọ kíni stáǹdì rẹ̀ tó ti gbé bàbá rẹ̀ lọ tẹ́ mọ̀ pé tẹ́ni wọ́n náà ń ṣe kí ni làwọn ọmọ tẹ̀ náà ń gbé wọn náà lọ torí wọ́n ti mọ̀ pé stand bàbá wọn ó sì wá kọ́ sínú wàsíyà rẹ̀ wàsíyà kìí ṣe wíìlì ní ń pè ní wàsíyà wàsíyà yìí ṣe bá ṣe ń pingun àkọọ́lẹ̀ nípa àwọn nǹkan tá a fẹ́ kí wọ́n ṣe lẹ́yìn wa àtàwọn gbèsè tá a jẹ àtọwọ́ àwọn èèyàn tí ń bẹ lọ́dọ̀ wa òun ni wọ́n pè ní wíìlì ní Islam èèyàn gbọ́dọ̀ pín nǹkan kan bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ pín nǹkan kan fẹ́ni kankan nínú àwọn tí ó jogún nínú wíìlì rẹ̀ tó fi yàtọ̀ sí western will yẹn western will àwọn òyìnbó àwọn ò ní ìyàwó òun ọmọ àwọn lágbẹ́já yóò pín yóò dẹ̀ kọ́lẹ̀ wọ́n dẹ̀ kú kálukú mu tiẹ̀ èyí tó sunkún sunkún èyí tó rẹ́rìn ọ̀rẹ́rìn èyí tó ń sepele bàbá rẹ̀ ó sepele bàbá rẹ̀ èyí tó sàdó àwọn ọ̀sẹ̀ tán yóò pín wá sí wù àìpégun Islam yóò kú tán ká tó pín àwọn tó pín gan àwọn ẹni wọn ò lè dá pín àfi ká lè ka Al-Qur'an Al-Qur'an ni ó pín bọ́lọ̀ ṣe dá sí ọ̀rọ̀ ayé wa lọ dá sí ọ̀rọ̀ ogun wa nígbà máa ń kọ sínú ìwé tó wà nílé ẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ gbèsè tó jẹ kẹ́mi rẹ̀ kọ́ mọ̀ bá máa dààmú à ànábì sàṣálà ń dé níbi òkú kan wọ́n fẹ́ kírun sí la ànábì sọ́jà gbèsè wọ́n lọ jẹ ànábì rẹ̀ sí nǹkan yìí là èmi lọlé bá ànábì tó wájú ọlọ́run àdúrà rẹ̀ ọ̀ràn kó fi ká gbèsè kúrò lọ́rẹ̀ náà jẹ gbèsè ànábì padà sílẹ̀ ó tún wá lọ bí jànáza kan ó fẹ́ kírun anábì tó jẹ gbèsè wọn lọ jẹ anábì ni òun fẹ́ mọ lọ ẹnìkan wá ní ọ̀rẹ́ òun òun bá san dínà dínàránì náà ni o dínàrì méjì anábì wá kírun níbo òdìjọ́ kejì anábì pàdé ẹ̀ bó ni ó ní òun sì gbìyànjú níbo òdìjọ́ kẹta ó ní sinna lòun san yìí anábì ni ní sinna lọ́bẹ̀rẹ̀ sí gbádùn kò gbádùn tẹ́lẹ̀ láti jẹta ìdààmú ló kó sí ẹjá lè sọ gbèsè o ọwọ́ akọọ́lẹ̀ torí tẹ́gbọ̀n rẹ̀ bá bọ́ o lè jáde kọ́ mọ́ wọlé o lè lọ bí sẹ́kọ́ mọ́ darí o lè tíráfù kọ́ mọ́ dé kọ́lọ̀ mọ́ jẹ́ alọ́ lóde èyí tí o bá sínú kálára rẹ̀ ọlọ́mọdé akún sí mọ́jà akún lọ́la mọ́jà akún lọ́tún làwọn padà kún náà ni ọ́ sàdúrà ní ọ̀kan kò ní gbà ṣé tó bá ti kọ́ọ̀lẹ̀ yẹn kí kọ́ọ̀lẹ̀ yẹn kò ní jẹ́ kí yóò jẹ́ káwọn yẹn tètè rí ọ̀dẹ̀ ní fi ìwé wíìlì yẹn síbi tó jìnnà ó fi síbi kan tí wọ́n ti mọ̀ pé wọ́n tètè rí i bọ́ọ̀ bá kọ wíìlì kò ní okun jọ kẹta ẹ̀rú máa ń bẹ̀ lómi tó bá ràwé ẹ̀rú tó máa bá ìpè ah tó bá ti ń kọ àdọ́gbọ̀n bá àbí ara ń rò fóun ni àbóhun fẹ́ kú ni rọ́ o ìwé tọrọ àti ń tọ́ nǹkan yẹn bọ́ọ̀lù ó tún kú tó fẹ́ lò nílé ayé ó lò ni bọ́ọ̀ bá sì kọ́ ìwọ náà kọ síbẹ̀ kí oògùn rẹ̀ ọmọ gbé tọba ní nǹkan kan ta ilẹ̀ lónìí ní kọ́ọ́lẹ̀ kọ́dà bọ́ ọ̀jẹ́ bí ọmọ kọ́ọ́lẹ̀ nítorí tọ́ tẹ́nìkan kan ọ̀bá mọ̀ lẹ́yìn wọ àwọn tó talẹ̀ fún àwọn náà wọ́n padà tó ń gbà lẹ́yìn padà ètò wọ́n pè ní wọ́n kọ wíìlì nìyẹn lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta òun náà ní gbèsè gbèsè tọ́jú ọlọ́run àwẹ̀ ni ọ̀yàn fẹ́ ṣe kankan fọ́lọ́run ọba ni tọ́jọ́ ọ̀ràn àyàn tó ti lérí fọ́lọ́n ọkọ̀ síbẹ̀ lẹ́yìn náà wọ́n wá kọ iṣẹ́ náfìlà tátàwá ike mo fẹ́ fi kíní mo fẹ́ fi wá ládá fúnra mi nínú sàárè eléyìí ni wọ́n ń pè ní sọ́dákàtà járíà àsúlùs ìdá kan nínú mẹ́ta wá ni ife ọ̀fẹ́ kọ́lẹ̀ ìfẹ́ dákun ti bá kú ẹ bá ń kọ́ mọ́sálásí ẹ bá ń tọ́jú ọmọ òrukàn ẹ bá ń tọ́jú opó ẹ bá ń tọ́jú àwọn aláìní ẹ bá ń ṣe omi sílùú wa kí wọ́n máa mú ọsibítù báyìí bá ń kọ́ gbogbo tó fẹ́ kọ yẹn kò gbọ́dọ̀ ju ìdá kan nínú mẹ́ta lọ tó tó bá di ìdúrọ́kẹ́ mi mẹ́ta lọ òun nílò sáàdù dáwì nígbà tó fẹ́ jáde láyé ó lóun fi gbogbo owó òun lẹ̀ fún islam anábì lọ́lọ́wọ́n ògbà bẹ́ẹ̀ ó lóun fi ìdajì lẹ̀ anábì lọ́lọ́wọ́n ògbà bẹ́ẹ̀ ó ní ìdákan nínú mẹ́ta anábì ní ìbọ̀ sólùkù kẹsì yìí ìdákan nínú mẹ́ta náà pọ̀ ọ̀dà látìbọ̀sẹ̀ fẹ́ nìyẹn anábì fi ní ọlọ́wọ́n bá aláà ó fún yín nígbà láàyè kẹsì ìdákan nínú gbogbo tẹ bá ní kẹfì ṣe ìndáwọ́mẹ́ǹtì fúnra yín fẹ́ẹ́ wọn nílò tó dáwọn ọmọ rẹ anábì ní wọ́sáàdù kọ́ fàwọn ọmọ rẹ lẹ̀ kí wọ́n dìde nínú ọlá rẹ nínú owó rẹ ọ̀dà ẹ̀dù kọ́ wá fi wọ́n lẹ̀ lólóòsì yàtà ká fà fún nàás tí wọ́n mọ̀ wá dalùbárà lẹ́yìn ìgbà tí wọ́n ti gbádùn ìwọ́n ti pín owó síta àwọn ọmọ rẹ wá dìde wọ́n wá dolòsì anábì ní ń hmm, kíkí jojoojúmọ́ ni bọ́bá ti kú ìrun ọ̀sán ọ̀ranyàn àmọ́ ìnáwó ń kọ̀ntínù nínú ilé rẹ̀ ìnáwó kọ̀ǹtínù ìjọ kejì tó máa ti bọ̀ ọmọ lè báyìí wọ́n jẹun àbí wọn ò ní jẹun nílé wọn ò ní lọ skul àwọn tó àwọn tó rí pé arákùnrin yẹn dá àwọn ní ẹ máa gbé mọ́tò fún lọ́fẹ̀ẹ́ fún lé lọ́fẹ̀ẹ́ àwọn ẹbí rẹ̀ náwó lọ ní ọgbọ́dọ̀ ní nǹkan kan tó dè mọ́lẹ̀ síbi òfin nípa ìyàwó ẹ bọ́lá bá ní ìwọ lọ́kọ̀ọ́kọ́ lọ tọ́lọ́lọ́ nìkan lọ́mọ ẹjọ́ kọ̀ọ̀kọ́ lọ lẹ́yìn náà àwọn ọmọ rẹ̀ tí mo fi ọkọ̀ sílẹ̀ ìpè bá ń ṣe sàárà báyìí àmọ́ sàárà yẹn gbọ́dọ̀ ju dákan mẹ́ta lọ níta máa ń kọ sínú wíìlì nìyẹn àmọ́ ogún mi ìyàwó mi ẹ̀fún lágbájá ọmọ báyìí ẹ̀fún lágbájá bí ẹ bá kọ orú ẹ̀ kalẹ̀ yọ̀wọ̀ ọ̀nà lọ́rùn láwọ̀ súyẹ́tà lè wà rẹ̀ àdẹ́bìlẹ̀ ni tí ó bá jogún àìpín gún fún ìwọ́ bá tiẹ̀ lọ làwọn òpin pẹ̀lú àṣẹ ọlọ́run ibi mo ti lọ òun náà ni pé ta bá fẹ́ sàǹfààní ta fẹ́ kí sàárè wọ́ rọrùn ká tọ́ mọ eré ẹ̀sìn àwọn ọmọ wakọ́lọ́ mọ́sàbà yà wọ́n dáadáa gbogbo tọ́ ọmọdé ọba kà níwèé kọ́kọ́ kéwú ọba ti parí secondary school kọ́lọ́ kéwú wọ́n parí primary school kó lè kéwú tọba kéwú tán tó yíye tán ọmọ wa kàn tí ọba kà lọ torí káka ìwé náà yìí sàrámù àwọn èso boko haram wá sí wáyé àwọn kan gbìyànjú boko haram ẹ̀dá ṣe boko haram lèmi wá sí mísì wọ́n tẹ̀ fáwọn èèyàn lẹ́nu tán láàárọ̀ yìí ní tó kó lé mo pẹ̀lú fáwọn èèyàn lánàá àwọn wa pa màlúù fún rẹpẹtẹ sí boko haram mọ́ ń pa màlúù ebí èèyàn boko haram mọ́ ń pa nígbà ọ̀rọ̀ fẹ́ dàrú mọ́ ọlọ́run ẹ má ní ẹja ẹja pè wọn ẹja lọ wọn mọ́jọba àwọn ni wọ́n padà wá kó sọ́wọ́ ìjọba torí ìjọba ó béèrè pé evidence là níbo ló ti bá ọmọdé ṣe méjì nídìí bẹ́ẹ̀ ẹ̀dá kò torí tọ́lọ́wọ́n bá wa ẹja kọ àwọn ọmọ wa ní kéwú kí wọ́n kọ́kọ́ dà fáà kí wọ́n tó di gbogbo tó bá dà lóòfin ní lùs lóòfin jáde láyé lọ́mọ gba aládàá nínú sáré ẹlẹ́ẹ̀kejì sóbọ̀tò sọ̀lìhìn kábà àwọn ẹni rẹ̀ àwọn ẹni rẹ̀ kábà wọn tó ẹ mọ̀ súnmọ́ àwọn àwùjọ àwọn ẹni rẹ̀ kò lè bá di dáadáa ṣe rí nísìnyí kálukú ti yàyàkúyà nítọ́fà ni pé à ń bá wọn onírìnkùnrin rìn tó bá ti wọn pé ọ̀rẹ́ rẹ̀ yìí yóò ṣokùnfà náà fún ìjà lẹ́yìn kú lẹ́yìn látara bẹ́ẹ̀ e, èyí ò lè láti bọ̀ tán dáadáa torí pé àwọn ọ̀rẹ́ rẹ̀ dáadáa náà wọ́n mójútó àwọn mójútó lé rẹ̀ wọ́n mójútó àwọn ọmọ rẹ̀ lẹ́yìn náà dùá ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ bá kọ́lọ̀ fún láti bọ̀ tán dáadáa lẹ́yìn náà ó gbìyànjú kí wọ́n náà kò túbá ẹni bá túbá kò níbi ẹ̀ṣẹ̀ wọ́n ní àtá ìbò mi nàzámi kàmáàlá zambala wọ́n ní gbígbà tí ò sí eré náà ni ó kíyàn ní ah, wọ́n ní kàbáyọ̀ ọ̀dà ìmọ̀ ń fa ya sàárè ìmọ̀ ń fa iná ọlọ́njọ́ àlùkìyà wọn wọ́n wá gbọ́ ìsìwá ṣe mọ́ wọ́n ní gbogbo ìjó ti ṣiṣẹ́ yìí ọlọ́run ṣe parí illa man taba wa amana wa amila amala saliha ọlọ́run bá ní ẹni tó bá túbá torí à ń ṣẹ̀ṣẹ̀ ṣe o ọ̀pọ̀lọpọ̀ àti àwọn mọ́sálásí o àwọn ìyálọ́jà ń ṣẹ̀ṣẹ̀ ṣe o wọ́n kàn borí ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyálásàlá tún ń ṣẹ̀ṣẹ̀ ṣe o àwọn èèyàn ń ṣẹgbẹ́ bóyá ń pè ẹgbẹ́ ẹgbẹ́ ìbílẹ̀ táwọn mùsùlùmí tàbá ń wówó kíláàsì àpè ọlọ́run ọlọ́run fábùtẹ́gù indalahi kí làwọn ṣe wọ́n wẹsẹ̀ ẹ̀ ṣé mùsùlùmí àwọn wẹsẹ̀ nì àwọn adájẹ́ mùsùlùmí tí àbá fẹ́ kíkọ́ ọ̀tá ọ̀ká wa aka kùrìsíyù aka bakọ́ra aka falaki aka nas àwọn tó wà ní ìṣẹ̀ṣẹ̀ kí làwọn máa ń lò àwọn máa ń fi wo àti ẹ̀fọ́n ta ha màálù wọn máa fi ń kọ́lé gbogbo màálù tó wọ́n pa fún ẹran léyà ń sìn yẹ́rì wọ́n tọ́jú ẹ̀fọ́n ta ha wọ́n fi kọ́lé àdó wọ́n fi kọ́lé ẹ̀wọ̀ yàtọ̀ láàrin Islam àti kíni àti ṣẹṣẹ tó bá dé mùsùlùmí yóò lógun àrùn àbí yóò sì ṣàdúà kèfè ní kọjá máa yóò fi nǹkan kọrùn tọpọ̀ ẹ̀nà dúdú wọn fẹ́ ha fáwọn ayé fáwọn àjẹ́ gbogbo tí ń ṣe wá pátá ọ̀nà tí Islam là kalẹ̀ wà ọ̀nà tàwọn oníṣẹ̀ṣẹ̀ òun náà ṣe kí ni òun náà wà tí nǹkan bá dàrú mọ́yàn lójú tó ń wò pé àwọn ah, fẹ́ fẹ́yàwó ìmọ̀ yìí tí ń fẹ́ náà àwọn méjì mo fẹ́ lọ́kọ àwọn méjì ló pè mí mo fẹ́ tíráfù ẹ̀rú ń bà mí ṣe bí sìtẹ̀kára lànà mi ní ká ṣe ó gbé rákà méjì nàró ó fẹ́ sòwò méjì ẹ̀rú ń bọ̀ ó fẹ́ labroad àwọn kan ní kọ́ wá ní New Jersey àwọn kan ní kọ́ wá ní UK the same business ẹ̀rú wọn bọ̀ pé èwo ni ó da nínú méjèèjì ó gbé nẹ́fìlà nàró tó bá ṣe nẹ́fìlà yẹn tán ó wá tẹ́wọ́ ọlọ́run wọlọ́mọ èmi ọmọ wọlórí èmi orí wọlọ́mọ tó pamọ́ o mọ́sà darí mi lọ síbi tí orí bá mẹ́rin kí ni kiri bá mẹ́mẹ́ táwọn oníṣẹ̀ṣẹ̀ tí kan máa dàrú máa lọ kí làwọn máa ń ṣe àwọn máa ń dafa àwọn máa ń tẹ̀yẹ̀pẹ̀ ẹ wo bí ìṣẹ̀ṣẹ̀ ṣe wọnú ìsìlámù àwọn kan wọ́n máa sọ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni mo ní ẹ̀ lómi ma èèyàn tí ń bọ̀ wá síta tó mú tẹ̀sùbà lọ tó sì fi ìgbàdí tó fi sísàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ tó jẹ́ kẹ́nìkan ó ṣe kíní ẹnìkan rí wọ́n fẹ́ rí wọ́n fẹ́ rí ọtún fi agbára ẹ̀ báyìí pé àwọn ah, jọ wọ́n mọ́ ẹ̀dẹ́ fínẹ́tì lọ́mọ tí ń ṣe ọyọ kó mú kíní ẹ̀ lọ́wọ́ ni wíṣẹ́ lọ sẹ́mi kí n ṣe àtìmọ̀ pé àwọn kan ṣe bẹ́ẹ̀ wọn mọ̀ ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ń gbé kíní sọ́run yàn pé àwọn ń dìkìlà ara wọn àwọn náà dẹ̀pẹ̀rẹ̀ àwọn ní muslim àmọ́ àwọn àtàjẹ́ mùsùlùmí tábà ti di udkhulu fi sílímì kàfà ọlọ́run ní ẹdúró pa sínú sílá ọ̀lá tẹ̀tẹ̀ bí kòtò wá di ṣètàn ẹ má tún wọ̀ tó ń wò sí máa o ọlọ́ ẹ má tún èsù lọ́tà wà o èsù lọ́tà wà o èyàn ń wọ́wọ́ ó lè bẹ́sù ṣéṣù fẹ́ kó lówó tẹ́lẹ̀ àbí kí níbẹ̀ yẹn tẹ̀yẹ èyí ta lọ́dà alẹ̀ èsù lọ́dà alẹ̀ gbogbo ògùn pátá èsù èèyàn fẹ́ kọ́ lọ́hún sóhun ó tún wá lè lè farakọ mọ́sọ̀dọ̀ tá ẹ̀ tọ́jú ṣètọ́ inna ṣètọ́ lakum àdúù fọ̀tẹ́kìdúhù àtọ́ wọ́n tó ń sọ kan wá láti sọ mọ̀ pé ó lè farakọ mọ́sọ̀dọ̀ tá ẹ̀ nìyẹn ipa rẹ̀ ti ká o ẹni wọ́n fẹ́ sun jẹ tí ń rìn lẹ́yìn kíni tí ń rìn lẹ́yìn àrò <laughs> ó jẹ́ pé ẹ̀dàkùn ọlọ́run bá ní alamọ́ adìlẹ́kùn yá bá ní adam allah ta'budu ṣètọ́ ọlọ́run bá ní ẹmọ́ sẹ́sọ ẹmọ́ dọ́dẹ́ so <laughs> innahu lakum aduwwun mubin wà ní ibùdó ni ọlọ́run wa ọ̀darí wa kó lọ́dẹ èṣù ó ní wà ní ibùdó ni ọlọ́ni ẹ̀sẹ̀ wa sọ́dọ̀ mi bẹ́ẹ̀ bá ń wó ẹ̀pẹ̀ mi bẹ́ẹ̀ bá ń bẹ̀rù kọ́ ipò àtọ́mọ́ka yín àṣìbíyà láwà ní mọ̀lúwàkì ti tó àṣìbúnà láwà ní mọ̀lúwàkì kò sí bákọ́rà fálákì náà ọlọ́ni ọyẹ àníbùdó ni èmi ní ẹ̀sìn torí ìbádà àti ìsìtẹ̀hánà ìbádà náà méjèèjì kí ni mo fẹ́ wà náà lọ́wọ́ yẹn ìbádà àdébìbí ni àdùá ó wọlé ìbàdà ọ̀dọ̀ ọlọ́run yẹn sálọ ọ̀fẹ́ ga nípò sálọ̀dọ̀ ọlọ́run yẹ́jẹ̀ ní mú ọ lọ́lẹ́ ra agbo kò sì sàdúà ìrí <laughs> ń fọ lọ́lẹ́ ra panadol kò sí kíni kò sàdúà inú rún ọ lọ́lẹ́ ra oyin kọ́lá kò sì sàdúà sẹ́ni o ti kílẹ̀ sàbí òkílẹ̀ jama <laughs> ajẹ́ pé ilẹ̀ yorùbá wa adébòkátà sí kátún sùlámù wa kágbé yẹ̀wò kálíbà pàdé ọlọ́run bá dáadáa bá a sì lọ yẹn à ń lọ díẹ̀díẹ̀ à ń dàgbà ojú ń lọ díẹ̀díẹ̀ etí ń lọ díẹ̀díẹ̀ ẹ̀ṣẹ̀ ń lọ díẹ̀díẹ̀ à ń lọ à ń súnmọ́ sáré ojoojúmọ́ ni èèyàn ò ní padà wá o tó bá ti lọ tiẹ̀ ò ní padà wá mọ́ o ẹlòmíì ló tún kù tí ó wà tiẹ̀ o wọ́n ti lọ tiẹ̀ ni wọ́n ní wọ́n máa sọnù sáré pé irji'uni ẹ dá mi padà wá sílẹ̀ ayé la alli amala salihan kí mi kí mi náà wá gbàgbọ́ kí kí mi náà wá ṣiṣẹ́ ẹni kọ̀ọ̀kan wa mọ́sà síwá lọ́mọ àlìjẹ́nà kọ́lọ̀ mọ́sà síwá lọ́mọ aná wọ́n sàdúrà fáwọn bàbá wa sheikh abdul fatah abdullahu ta'ala àti gbogbo àwọn àlùfáà nílùú yìí kọ́lọ̀ mọ́sà wọlé àánú ẹ̀ kọ́lọ̀ mọ́sà wà mú wa dúró kọ́lọ̀ wọn bá aláàkó sàlékún dáadáa wa kọ́lọ̀ wọn bá aláàkó sàlékún ìkẹ́ rẹ̀ kó sàlékún àrísìkẹ́ àláfíà dídí ojúmọ́ àṣeyọrí lérí ìmáàmà lérí ìlú kọ́lọ̀ mọ́sà bá fún wọn. ehe àsàdáwà fún bàbá náà wà muslim gbèrú muslim ọlọ́wọ́ asàlá yẹn jẹ́ muslima mọ́mìnà قانتا نسأل الله تعالى يجعله من المسلمين ومن المؤمنين ونسأل الله تعالى أن يجعله من آل الجنة قال له مسأل سبب وانا لما الجنة bàbá ògbọ́dọ̀ gbọ́ kan ní mọ́sà dọ́sí bí bàbá mo ní kọ́ lọ sọ ìdọ́mà jẹ́nà mo lọ́rẹ̀ kan nínú àwọn níbọ̀ wa ee ma ní bàbá alágbájá ọlọ́run sí ìdọ́mà jẹ́nà àjọ wà jẹ́nà yọ̀wà rẹ̀ rí ó ti gbọ́ ní sọyé torí òun ti gbọ́ nínú wàásí láì mọ ìgbà pé mo ní ẹni ó ní mìftáwòlì jánná àṣọlá ìpè ìrún lè yẹn fi wà jẹ́nà òun ló sì lọ́wọ́ òkèrún yìí mo á ní kọ́lọ̀ ń ṣe lọ́mọ jẹ́nà kí ni sọ nígbà tẹ́tí nìyẹn kọ́lọ̀ jẹ́ ọmọ kírun ó ti wá gbọ́ yé yẹ́wà ní àmì ọlọ́mọsá ọba ọlọ́mọ àti ọlọ́mọ àdìjẹ́nà gbogbo wa náà tàjẹ́ ọkùnrin lóbìnrin àti gbogbo àwọn àgbàlagbà tí wọ́n gbé torí ọmọ wa kọ́lọ́mọdé wọn rìn lẹ́yìn Islam àrọ́mọdé ọmọ tí wọ́n ti sá lọ kọ́lọ́mọ àdá padà gbogbo àwọn alárìsìkí àrin wa tọ́lọ̀ ń lò wọ́n fẹ́ sí ọlọ́mọ́sà sàlékún alárìsìkí wọn wà táwà náà ń bọ̀ ọlọ́mọ́sà sínú fáwà náà àwọn tàà dídí kan sí kan ọlọ́mọ́sà لتبلغن في أموالكم وأنفسكم أنفسكم ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيراً